eléyìí o. ẹja ọsàn. ẹja tútù. ṣọkọ yọkọtọ. ẹja tútù. ṣọkọ yọkọtọ. mi ò ní jẹun tí ó dá kí lajú mi sílẹ̀ kí wá fi ṣàkúrọ̀ ṣàpọ́nlé. Igi òwúrọ̀ mi ẹlẹ́dàá tútù gbé wá lóróde. ló ti máa ń mú mi náà. ẹ mọ̀ tí mo kọ́ pé ẹ̀sán ẹ̀ ṣe pé ìdójú mo ti máa ń mú mi. màdá jẹun yẹn wéré o mi ò fẹ́ kí site manager yẹn ṣáájú mi dé site lára. ṣùgbọ́n ẹ trust ẹ. mi ò ní mi ò trust ẹ ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ti rí àwọn àìṣedéédéé kan lọ́wọ́ ẹ̀ so jẹun yẹn wéré and lọ site. ok. jẹun wéré jẹun wéré. n ti fẹ́ máa lọ. níbo ló ń lọ. ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ṣáde ti ń sọ. <laughs> làbákẹ́ làbákẹ́ ó máa dẹ̀ múra thank you sir. ọmọ àlè ni ẹ ọmọ àlè tó ti ná ọmọ àlè jáde tí kì bá ṣe bẹ́ẹ̀ wàá múra báyìí lábẹ́ òrùlé tèmi Wàsókù ń jáde lọ. làbákẹ́ ṣebí last month ni mo fún ẹ ní twenty thousand pé kò pààrọ̀ gbogbo àkísà tó kó sínú wardrobe. bẹ́ẹ̀ ni mà. bẹ́ẹ̀ ni mà o kò gba owó mi ni o ò ṣe nǹkan tí mo ní kò fi ṣe làbákẹ́. abúlé ni mo ṣe bá ní ló wá mú bíi wèrè ló wọṣọ ìdajì ara wa ń ta ẹlẹ́gbẹ́ mi ẹni pé ó wà ní òwò ni kí ni kátókàtókàtó tó rò pé ó kó síná. di sọ́ọ́rí ẹ̀ mú. labákẹ́ mi mà ní kó má jáde ilé mi lè kó má kúkú tẹ̀lé fashion àmọ́ tó má má jáde wàá pàdé sí yàrá ẹ̀ wàá lọ pààrọ̀ àkísà tó kó sí tó pè láṣọ ìjọ gbọ́kàn tó mo sọ ò ní kóun lé mi bó ṣe wà yìí not like this. ó dáa o wọ́n wá díjú mi kí n tó la ojú yẹn. sórí rẹ ìwọ ló máa bá yé àwọn ọmọdé yìí. kí ni tèmi. o twenty thousand naira fún ọmọ kó lọ ṣe shopping ó dẹ̀ lọ sí shopping yẹn ó dẹ̀ dé ó dẹ̀ tiẹ̀ ní kó respect tó fi owó ṣe kéèyàn ṣerú nǹkan tó ṣe yẹn. You are a disgrace as a mother. Ah! That is smart. Papa, yẹn ní

will find out. Thank you very much. jáde ní òpàdé wọn lọ́nà. no no hmm, jọ sáré fún mi ní pẹ̀sìnáyàn. kí ló fẹ́ fi ṣe. mo fẹ́ fi ṣe ojú ń dùn rí orí nǹkan tí ń wọ̀ àbí ṣé nǹkan tí yẹ kí n wọ̀ lọ síbi tá à ń lọ yẹn lé. èmi náà ń sọ bí ìfẹ́ lọ́ máa bẹ́ jù ni nà ó ló wá kó sí ìró àti bùbá àgbà tí ò ń ṣàrúgbó. àṣe hmm, o ṣadé ṣé làwọn òbí yẹn kó fẹ́ sọ̀rọ̀ àwọn dàbí láì ṣe mi. láyé láyé ẹ aṣọ olúwa fẹ́ wọ̀ lọ́jọ́ ìwọ̀n. orí orí nǹkan ọmọ ó ṣe ń sọ̀rọ̀ níjọ a sọ fún wọn wípé sẹ́ẹ̀tì wọn tilẹ̀ ṣe ló ṣí bí ọ̀dà àwọn báwo. ṣé tù mo bọ̀ àbúrò pẹ́ o ṣùgbọ́n. àní pẹ́. mo dá mi lóhùn o. mo gbọ́ ọ. mo fún mi ká tètè. wo ah, ara ti kún jù jàre. wo ah, má gbà pé ẹja jẹja lọ. bámi tí ọtí ní kó má jò mí láṣọ o. ṣé ká tètè ṣe òkú fẹ́ ìyá ìbá mi lé o kọ́ má bàa ní kí n wá lọ sí iṣu ọjà. mẹ́ta ìlọ́mù. ṣé ó lọ. ọmọkùnrin wo mi lè fi ònú para mi o. ìyẹn lẹ́ mo wà pa báyìí. kí ló ń ṣe ẹ̀ náà fẹ́ mi mo ti mọ̀ wọ́ọ̀rì ẹ̀ ṣé nítorí àwọn babes náà ti dì wò ó tábà débi tá à ń lọ enough babes ṣáfẹ́ kọ́ bá fẹ́ rà ni ah, mẹ́wọ́n ti yẹ ẹ̀ láì rẹ́sẹ̀. àbáwọn mi kí ló dé fi pẹ́ mi o. Eh, wọ́n má dá lóhùn. ẹ má bínú ẹ̀yin náà kú mo rí èèyàn táwọn òbí mi jẹ mẹ bàbá ẹ gan mẹ ló lera kí ló dé ah, ah. mẹ ṣé fẹ́ fi ẹ ṣàyà ni àbí bá ọ. má má dá lóhùn o. ṣẹ́gun bí mo ṣe délé wọn lọ́jọ́ ẹ nìyẹn òní dárí wọn ní kí n má yọ síbẹ̀ mọ́ rárá. ọ̀rọ̀ <laughs> fẹ́mi rántí o bàbá olówó ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí o. ẹ tó bá lówó nǹkan um, ṣé fẹ́ẹ́ dán lọ́rùn bẹ́ẹ̀ gan. anyway ṣẹ́yìn girls ti ready àbí. Ah, ṣó ti aya nìyẹn nù. ẹ̀yin là ń dúró dé of course. Okay. So, ìran ti gbélé ìlànà <laughs> àdìdánwò yẹn sìn fún ní ti next sí rẹ́dí. <laughs> ok. a máa pẹ́ gan ká tó dé o. a máa bọ̀ dá máa múra wọn lọ. kí leléyìí o. ẹja ọsàn. kí leléyìí o. ẹja ọsàn. ẹja tútù. ṣọkọ yọkọtọ ẹja tútù. ṣọkọ yọkọtọ mi ò ní jẹun tí ó dá kí lajú mi sílẹ̀ kí n wá fi ṣàkúrọ̀ ṣàpọ́nlé. lókè òwúrọ̀ mi ẹlẹ́ja tútù gbé wá lóró dédé. madam àbúrò ọkọ mi tó fẹ́ ṣèyàwó yẹn mo arìn yín fún mi. mo máa ní ìdí one bag of rice àti fifteen crates of mineral. ṣẹ́rí ti ráìsì yẹn ìyẹn simple ṣẹ́tí mo yẹ tí à ń tà amúmu. ṣẹ́wárí ti mineral yẹn nìkan ni mi lè fọwọ́ sọ̀yà fún yín pé ẹ máa rí. Ah, kí ló dé kí ni ò ní dé two crates of mineral ṣe tẹ́ gbé lọ́mí báyìí nígbà tó máa dá padà wá ìgò mẹ́rin ló sọnù inú ẹ̀ ẹ wá ń fè ní dènà ẹ̀ ń fọ̀rọ̀ àdọ́la ẹ̀rọ ògòdè ló ń dun àwa ọlọ́tí mi lè fara mọ́ ọ. ẹ má bínú madam ọkàn mi ló máa ń fò ó níjọ́ tí n bá máa kó owó wa ìyẹn deposit máa kó ìgò pàápàá wa fún yín pẹ̀lú ẹ má bínú sí. ẹ tẹ bá ti kó owó òde fún kẹfọ wa ìyẹn ò lè gbogbo ìgbà tẹ bá ti wá tẹ bá ti kó owó wa ẹ bí wọn sílẹ̀ ẹ ṣe gan ọdún akóore o ó dà o ẹ pẹ́ fún wa o àní. Mọ́mí mọ́mí. Shade shade. Ẹ kú lè mà. Káàbọ̀ kan. Ṣé dáadáa ni? Báwo lọjà? Wo ọjà lọ tíkọ́tíkọ́. Mi ì tiẹ̀ mọ̀ kan tó wá ń ṣẹlẹ̀ ní ẹnijọ́ mẹ́ta yìí. Ẹ ń bolo wá ti ń bọ̀. <laughs> Mọ́mí sọ fún yín pọ́dọ̀ làbákẹ́ ni mò ń lọ. Bẹ́ẹ̀ ni mo ti ń bọ̀. Mo ti gbàgbé. Gbogbo ìtàn àárọ̀ yìí náà pọ̀. Mọ́mí ṣé ẹ gba gbogbo nǹkan tí mo ní ẹ máa rà fún mi tí máa kó lọ sí school next week la máa máa wọlé. ṣàdé ṣé mo lè gbàgbé orú ọ̀rọ̀ bàǹtàbàǹtà bẹ́ẹ̀ yẹn mi ì gbàgbé o sórí gbogbo provisions ẹ àtàwọn nǹkan tó máa kó lọ gbogbo ẹ ti rẹ́dì ṣùgbọ́n sórí owó owó yẹn ni ò pé màá wá kó ìtí mo ní màá kó fún ẹ lọ in two weeks time màá wá bẹ ẹ ní school màá fún wa kò tọ́pẹ́ ọkọ yìí ṣàdé. ma màá fẹ́ kó rántí ọmọ ẹni tó ń ṣe kó wọlé tó ti jáde wá o láti ìgbà tí dáàdi ẹ̀ ti kú o mọ̀ pé mi náà ni ni mò ń sáré sókè mò ń sáré sódò jọ nítorí ọlọ́run fàdémi dé mi lórí má dojú àdúrà tì mí inú mi o má lọ kẹgbẹkẹgbẹ o ti gbọ́ bí mo ṣe ń sọ fún ẹ sìn wò má dẹ̀ rò pé bóyá nítorí pé o fẹ́ máa ta ẹwẹ́ káàkiri ìyẹn kọ́ nìkan tí mo sọ ju pé kó kọjú sí ìwé ẹ kó gbóríyìn wálé mi jọ nítorí ọlọ́run. mọ́ mi mọ́ mi ẹ̀dẹ̀ wá ń ṣe bí wọ́n ṣàmúrò ọmọ tẹ̀ bí. yàtọ̀ sí kí n kàwé mi kí n wo tẹ́lì kí ni abáyé jókòó sí ṣọ́ọ̀bù níbo ni mo tún ń lọ mi ń lọ patí mi ń kọ́ rẹ̀ káàkiri mi ń kọ́kùnrin mi ń mọtí mi ń mú ìyá làbákẹ́ nìkan lọ̀rẹ́ tẹ ṣáà mọ̀mọ́ mi mi dẹ̀ ń wọ aṣọ káṣọ aṣọ àwọn aṣọ ìgbẹ́jẹ mi ń wọ̀ wọ̀n ẹ jẹ́ ni mò ń ṣe ẹ wo ikú kan tẹ kàn bá mi ṣe ẹ ṣáà máa ràn lọ́wọ́ ọlọ́run á gbàdúrà wa ọlọ́run dójú àdúrà tiwa o ṣe ọkọ mi. imú mm. mi bí ń pa mí o. Ah, ah. wo ráìsì ló wà mẹ́yìn àtọ̀dẹ̀ lọ́gbọ̀n. ó eh. jẹun. Ah. Ó wà ń bí o. Ó ti ṣe tán ni. Ó ti ṣe tán ni Okay, very good. Padà. Ah, Fifteen thousand naira ni. Ẹ ṣé. I'm sure wọ́n á ti ṣe àwọn ọ̀nàwó kéékèèké kan tẹ́lẹ̀. Kẹ̀fì yẹn kún ntẹ bá dẹ̀ tún fẹ́ rà sí. Ẹ ṣé sà. Mo á sọ fún Àrẹ̀mú, á fi kọ́kọ́rọ́ sẹ́nu káàtẹ̀ máa gbé lọ. Èmi bá tèmi lọ. Ẹ ṣé. Padà rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe kí ni mo wí fún ẹ. mo ní pé kí n rántí ọmọ ẹni tí mo ń ṣe. bravo. bravo. ayẹmú. ṣé o ti kó gbogbo ẹrù làbàkẹ́ sínú ọkọ̀. mo ti lóòdù everything sílẹ̀. kọ́kọ́rọ́ mọ́tò nǹkan. lẹ́nu ọ̀rẹ́dì. filẹ̀ ń bẹ̀ ọkọ̀ tó máa fi gbé làbàkẹ́ lọ sílé ìwé ẹ̀ nìyẹn kí a wá gbé mi jáde. dùn ná ṣùgbọ́n àti ṣe iṣẹ́ ẹ̀ le kí ni mi sọ fún ẹ owó dùn ná bọ́tà àti ṣiṣẹ́ ẹ̀ le rántí nǹkan tí bàbá ẹ̀ bá sọ ààbò ọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ àdùjìǹdì bàbá ẹ̀ ò ní ẹ̀rọ owó nulẹ̀ o tàbí kó ní igi tó ń so owó oògùn ẹ̀ iṣẹ́ àṣekútórógbó àṣekárakára ni bàbá ẹ̀ ń ṣe skul àrùn ẹ̀ o ìwé ẹ̀ ni kò kọjú sí o kò sí nǹkan tá a fi jẹ́ ń yà o fifteen thousand despite mo ti ra gbogbo provisions ẹ àbá ẹ jẹ́ o àfẹ́ kó nàga ni àfẹ́ kó ní complex nǹkan tá a fi ń sáré lélẹ́yìn nígbà náà wá ń tọrọ lọ́wọ́ ẹ̀ ni kò fún wa mo dẹ̀ ni pé kọjú mọ́ ìwé ẹ̀ kọjú mọ́ ìwé ẹ̀ cof òtítẹ́ secondary school mo fi orí ẹlẹ́dàá mi bẹ̀ má join àgbòkagbò 妈咪。嗯 ìgbà wo leléyìí ti bẹ̀rẹ̀ àti pé irú àìsàn wo ló sọ pé ó ń ṣe o. àti bí ìjẹta ló ti bẹ̀rẹ̀ sí lára mà oríṣiríṣi àìsàn ló ń ṣe o orí ń fọ ó tún ní òtútù mọ́hùn ẹ wo bó ṣe ń gbọ̀n ara ẹ̀ tún gbóná ẹ wo ṣe lójú ẹ̀ ń wẹ mi ó wẹ mi báyìí wáyìí wáyìí wáyìí lójú ẹ̀ wẹ mi ó tún bí o láti jẹta ò dẹ̀ sọ fẹ́ni kankan ṣe tí lóògùn fún àwọn oògùn tá lò fún rẹ ṣùgbọ́n wọn ò ṣiṣẹ́ lára ẹ̀ mọ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ah, pẹ̀lẹ́ ìbọ̀lẹ̀ ti rí àwọn oògùn eléyìí. sígbe láti gbà máa. sígbe. sígbe láti bá. àwọn oògùn eléyìí kò ṣẹlẹ̀ tó jọ mọ́ nǹkan tó pọ̀ ń ṣe yìí nú ẹ̀ eléyìí serious o. bẹ́ẹ̀ ni màá ó serious gan ẹ wo àtijẹ́ta ló ti wà báyìí àtijẹ́ta kò tí ì wẹ̀ àárọ̀ yìí ó tún pọ̀ ẹ̀jẹ̀ láàárọ̀ yìí ẹ wo kò lè lọ sí tọ́ílẹ̀ tó kù díẹ̀ tọ̀ lé lóru èmi. ṣé ìyẹn là ń bá ẹ sọ a ní oògùn tó kó fún un kò sí léyìí tó jọmọ́ nǹkan tó ń ṣe é. ó dẹ̀ sọ pé sígbè lẹ ti gba gbogbo oògùn yìí. ibẹ̀ lẹ ti gbà. ẹjọ́ fà á jẹ́ kí n máa lọ lé so that our parents may take care of me. my dear sórí pẹ̀lú gbogbo oògùn tó jẹ yìí à ń láti gbé ẹ lọ sọ ká ṣe general test fún ẹ àkàn lè rí lọ sílé bẹ́ẹ̀. sẹ́yìn máa ó ní àwọn àgbo kan tó máa ń ṣe fún mi táìsàn ibà ti bẹ̀rẹ̀ yẹ́. bẹ́ẹ̀ ni màá o excuse me ẹ wo láti jẹ́ tàbí kò tí ì lè ṣe kókó lè rìn bóyá wọ́n lè bá mi gba permission kí mú lólé kó má jóun nìkan. in that case ó máa tẹ̀lé mi dé ọ́fíìsì màá lè gẹ̀ẹ́tì owó tẹ máa fi gbé drop dẹ̀ máa bá gba permission lọ́wọ́ principal wàá lè mú lọ sílé wọ́n á tẹ̀ kí àìmọye. mo fara mi ń bọ̀. pẹ̀lẹ́. ṣáà ní babes gbádùn pàtí yẹn ṣá. I really enjoy it. <laughs> In fact, ó yà mí lẹ́nu pé wọ́n make him. Kí wọ́n ní ìyàlẹ́nu ah, Of course now àwa tó rò pé bóyá ẹni wa mọ́ ni. Ah, kò yí sí o adábí ọgbọ́n ni. chef ẹni mi pretend bí ẹni pé mi sick matron wá sọ wípé kí Ṣadé mú mi lọ sílé. Ah. <laughs> ẹkùn làwọn ọmọ yìí mẹ <laughs> anyway ẹlẹ́n um, padà sí school. padà lọ síbo. sí school ni of course one week làwọn intend àti lòún bí báyìí o. ó sunkún. bẹ́ẹ̀ni. Ah, ah, um, <coughs> Ṣadé mm-hmm. Làbákẹ́ eh, fẹ́ kẹ́ rántí kinní kan pé secondary school ẹ̀ ṣe wà o ẹ má jẹ́ ká fi iná sóró sùn nǹkan tí mò ń tọ́ àti sọ ni wípé tí àwọn parents yín bá lọ wá yín lọ sí school àbí kán call matron ní ibẹ̀ sọ́gbọ́n ṣe máa ń ṣe tí wọ́n èdè sí school kí lóò kọ́ máa fail ìyẹn one two ṣadé ìwọ náà ló sí school yìí tí matron náà bá mọ̀ pé o school ṣé o rò pé kò ní suspect eh, anything. fact òótọ́ ni ṣẹ́gun samuel advice ń pẹ́ ẹ máa jí lọ school láàárọ̀ ọ̀la ni because mi ò ní fẹ́ fèsì ìbínú dáàdi ẹ̀ làbákẹ́ mi ní life tèmi láti live o cause alágẹmọ ti bímọ ẹ tán. àìmọ̀jú dẹ̀ dọ̀wọ́ ẹ. tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣadé ọ̀rọ̀ dìde jẹ alọnu ilé. mi ṣe tèmi ń bí. Wa ojú yẹ. Ṣé gẹ́ẹ̀lì? Wa ojú yẹ. Ọwọ́ ìwọ ṣáà fà wá. Èmi lọ ni ẹ. Màá fà ẹ́. èmi ni mo ránṣẹ́ pè yín ìdí tí mo ṣe ṣe ránṣẹ́ pè yín ò lọ títí nítorí ọmọ àlè tó kúnlẹ̀ síbẹ̀ yẹn mo ti ṣe ìlérí mi ṣe lórí ọ̀rọ̀ làbákẹ́ láti wákàtí lọ mi ò lọ́wọ́ náà ọ̀rọ̀ làbákẹ́ sleep resulted from the first subject to the last subject f9. pálẹ̀. owó tí mo ti fi train ọmọdé yìí nìkan ó dọ́bùlẹ̀ tí mo fi méjèèjì from primary school to university. mo wá sọ fún yín o láti wákàtí yìí mi ò lọ́wọ́ lọ́rọ̀ làbàkẹ́ mọ́. dadi. Ah, ẹni tí ọlọ́run bá fún lágbára nínú ẹ̀yìn tẹ́ ẹ jẹ́gbọ́n ẹ̀ ẹ lè gbé láti ibi tí mo ti dé dúró. Ah, ah. nǹkan tẹ̀mí nítorí àti sọ fún yín ni pé ṣe rí a lè sọ wípé ọmọ ẹni burú ká wẹ̀ fún ọmọdé tán omi káfí wẹ̀ fún ọmọ àtọmọ kàdà tẹ bá sọ wípé ẹ yọwọ́ nínú education làbàkẹ́ it's as good as pé kẹ sọ pé làbàkẹ́ kì í ṣe ọmọ mọ́ and tó bá kó dàbà kékeré ṣọmọ yín mọ́ ó lè bọ́ síta again kó lọ ṣe nǹkan tí ó máa wà tó tún máa bá ọkọ family yìí jẹ́ which will be seriously detrimental to this family. ẹ̀gbọ́n èmi ò fi gbogbo ara gba ti nǹkan tẹ́ sọ yẹn o torí ọmọ yóò kì í ṣe ọmọ gidi ọmọ lásán èkejì ajá ni ṣé eléyìí jẹ́ àkọ́kọ́ tí dáàdì máa pè wá tó máa sọ̀rọ̀ làbákẹ́ fún wa ni àbí ẹ fẹ́ sọ pé ẹ mọ irú ìwà tí Làbákẹ́ ń hù but ẹ dáàdì. Yẹmí wọ́n ṣoríire wàá jọ mí ọmọ lásán làwọn afọ èkejì ajáde léyìí ọmọ àkókò bí sàn ṣe rádaràda kó ṣèwọ ẹni kan nìyẹn bí olú ẹ fìdí jó mo sọ fún ọmọdé má pa ọmọdé má pa ọmọdé má pa bó bá yá ọmọdé má ara ẹ bó bá máa kú mo yọ̀ǹda kó kú dànù bó bá dẹ̀ fẹ́ rìn lọ ni kò rìn lọ ìwọ nìkan kọ́ ni mo bí wọ́n bímọ wọ́n ti bóbìnrin ó lè borúkọ ní ìgẹ́ orúkọ bàbá àtẹ̀mí kọ́ ni mò ń jẹ́ orúkọ ọkọ mi lẹ́nu ilé yìí wàá lọ orúkọ mi tó máa jẹ́. mo ti ṣe ìlérí mo dẹ̀ mú ẹsẹ̀ mi dúró ẹsẹ̀ mi méjèèjì mo mú dúró lórí ìlérí mi. mi ò ní nǹkan kan láti ṣe pẹ̀lú làbàkẹ́ láti wákàtí ìlọ. that is fire. dadi dadi dadi. ẹ lọ́lẹ̀ ò pa èyí náà ti sùkú èké ẹgbẹ́ rẹ̀ gẹ́gẹ́ ọlọ́jì. kí ni nípo ní ìṣe yóò fi ní ìṣe yóò fò. mami. mo dàbí ìyá mi. ọ̀dẹ̀ ẹ kú orí burúkú tó máa sún kiri nìyẹn. ẹ̀gbọ́n ẹ wò ẹ̀yin lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa rí dáàdì o ta dẹ̀ máa bá dáàdì sọ̀rọ̀ ṣe gbọ́. ok màá lọ rí dáàdì but ìbá bẹ́tà ká kọ́kọ́ mú òun lọ bá mọ́mì ká lọ bẹ mọ́mì táwa ti bẹ mọ́mì tán tí mọ́mì ti gbà sí wa lẹ́nu bó wa a lè mọ bá ṣe máa bá dáàdì sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ máa listen sí wa. ó ṣèlè jọ. kásẹ̀tì múbì yìí ò tiẹ̀ dùn rárá ni. ìbùkún jẹ́ kí wọ́n máa lọ. o ti fẹ́ máa lọ nìyẹn ni. kí lago ń wí lọ́wọ́ ẹ̀ ń bẹ̀ yẹn. Ah, quarter to six. nígbà wo la dẹ̀ tún máa ríra báyìí. ọlá náà ń ṣe bọ́ǹbọ̀n lẹ́sìn. no o ti gbàgbé pé a ní appointment níbí báyìí lọ́la ni. ah, ó yẹ kó mọ̀ pé mi lè gbàgbé nǹkan bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ bóyá kí máa gbalé bọ̀ ń bí báyìí lọ́la yẹn o. mo jẹ́rìí ẹ̀ sórí tó bá ń bọ̀ lọ́la yẹn mo fẹ́ kó ṣe kí ni mo fẹ́ kó dìwà dáadáa ni torí pé àwọn guys tí bọ̀ lọ́la yẹn they are coming in a very big way. Ah! fi wọ́n sílẹ̀ olómi ló máa rẹ̀. mo jẹ́rìí ẹ̀ wo jẹ́ ń fi ẹ́ kí leléyìí o. ẹja ọsàn. kí leléyìí o. ẹja ọsàn. ẹja tútù. ṣọkọ làbákẹ́ lẹ́ o ọkọ àmójúbà ayé rẹ̀ kí ó bàjẹ́ kọjá ìdajì ó ronú inú rẹ̀ dé bu ìwọ ọmọ ọmọ dọkọ omi sòfófó ọmọ ìjà rẹ̀ mí sóògùn olórí burúkú rẹ̀ dè lójútì kò tí rí kò sí ọ tó yẹ ẹ́ abẹ̀rẹ̀ kẹ́kọ́ gírí olóògbé gbé yọ bẹ́ẹ̀ ni mọ̀ mí bọ̀ ìgbè kí ọ jáde látọ̀ọ́rọ̀ kí o kó yẹ̀yẹ̀rẹ̀ àti àbárẹ̀ kí o kó ọ sí yọnu mbike a ni ọkọ ndị balẹ̀ ọmọ lọ ọmọ ìbọ̀bí ilẹ̀kẹ̀ dí kí ọba dé ìhìwà yóò rí rẹ burú ọkọ mọ nǹkan tọ́ sí ọ bẹ́ẹ̀ ni ọmọ nǹkan tọ́ sí ọ kọ́ ọmọ nǹkan tọ́ sí ọ ni ó yẹ kí ọ bọ́ sí kí ọ máa ronú kí ọ ọmọ rí ọ máa hu bí egbére kí ọba dé ìbí ọkọ kò rẹ burú orí rẹ burú bẹ́ẹ̀ ni sẹ́wọ̀n nìkan sáré yunifásitì àdé orúkọ kẹ́ẹ̀bà rẹ bíúdì láti bí ọdún ọdún wọ́n lè fẹ́ bàjẹ́ ọ̀fẹ́ ìdámọ́lẹ̀ ah, olórí burúkú àbúrò olùsùnjẹ́. o jésù mi gbọ́ wọnú ilé ibo ti rí kọ́ bá jẹ́ ilé ìlòmí dúró dé ó lè rógún jẹ o. ọsọ ààrẹ di kẹ̀kẹ́ bms amígùn ọ̀ kiri bac pakutu pakutu lórí burúkú àbúrò olùsì ọ̀làwọ̀sọ lójú ara rẹ̀ ni o. sẹ ìyá méje ọ kẹ́ ti pe ẹ rẹ kò yìí o wèrè ni ọ wèrè ṣé kìí ṣe kó ṣépè fún yín ṣá. agogo ọkùnrin èmi. kílẹ̀ fọ gbọ́mìyàn tèmi àti yín yan ẹ̀yin lẹ́nu lágbárí yín tèmi sórí burúkú ọ̀rọ̀ yẹn. ìwọ jẹ́ sọ fún yín yíyín tí wọ́n gbé yín láyà rèé kẹ́gun máa wọ́ sẹ́nu fọ́ mẹ́wàá jẹ. mi ò dẹ̀ lè bá yín wí o ẹni tí ò tẹ̀ wá nírú ẹni kò lè mọ iye ẹni ẹni tí ò dẹ̀ bọ́ ni tí kò dẹ̀ raṣọ fún ni o kọ́dé pé yàrá ń ah. pé gidigidi gan nínú ilé yìí. Ah. ẹ jẹ́ kọ́ mọ̀ láti sìn lọ irùngbọ̀n alágbàro ó lè gùtù apá ṣùgbọ́n ẹni tó gbóko fún ni ọ. bẹ́ẹ̀ mi lẹ wà sẹ́yìn iṣẹ́ fún bàbá mi yẹn ṣé àwọn ọ̀pá máa ń bẹ́ gan ẹ máa ń bẹ́ báyìí ẹ máa ń bẹ́ báyìí ẹ máa ń bẹ́ bí ọ̀yà ọjọ́ ìbá tó wá bẹ́ sí mi níbẹ̀kúbẹ̀ á ah! máa jẹ́ kẹ́ mọ̀ pé kẹ́ ẹgbà kan ó yá sísìn yìí ó n ti yí lóbi gan máa ń ṣọ́ bẹ́yẹ fún yín máa dẹ́ mẹ́sọ̀ pé oúnjẹ yín ó dínkù nù léyìí. ẹ kú lẹ́sà dádì mi kì í sà. mo bẹ́ lóòótọ́ mo bẹ́ this is my first time in this week kọ́ni èèyàn wọ́ mi bí iye olódùmarè àwọn kí ni kí lọ́ọ́ sún mi débi iye olódùmarè ìmọ̀ mi bẹ́. rí dáàdì ń ta. bẹ́ẹ̀ ni mà mo rí wọn ń ta mi kí wọ́n bẹ̀ tí wọ́n dá mi lóhùn. mi kí wọ́n bẹ̀ tí wọ́n dá mi lóhùn. kí la bó sọ. six thirty. six thirty. làbákẹ́ ṣé wọn tó ti wà lẹ́sìn látago méjìlá dago mélòó náà ó sọ̀rọ̀ ń bọ̀ lé ní six thirty wà ní kí bàbá yẹn kó mú ẹ kó fọ́ padà kó ní káàbọ̀ ṣe dáadáa lẹ́dẹ́ bọ́lọ́ tí ń bọ̀. mo ní bọ́lọ́ tí ń bọ̀. ọ̀dọ̀ rẹ̀ mi ni màá. ẹ wọ́n ṣe pé ẹ fún ẹ ní. ọ̀rẹ́ náà lórí tó wá wá sí ilé ẹ̀ tó wá lọ́dọ̀ wá. ṣé bí èèyàn tó yàn bá bí lè yàn jọ kí ọjọ́ náà fi kan jọ bàbá ẹ̀ ìwọ ọmọ yìí. tí ah! ẹ sọ fún ẹ ọmọdé má pa mí ọmọdé má pa mí ìfẹ́ ló wà níbẹ̀ o tó bá yẹ àwọn ọmọdé má pa rẹ̀ de ó tán nìyẹn ojú mi mo ti bá wọ ojú mi wọ mí dáadáa bí ìdí bá bàjẹ́ tó nídìí ni bàbá ẹ̀ ti fi ẹlẹ̀ fún mi ilé tó bá dání ti bàbá ilé tó bá dún mm, òní ti yá wàá pa mí lẹ́kún òní gẹ̀ ń sùn wàá ronú oríṣiríṣi orí ìwọ ẹni kan ni wojú mi bí mo ṣe ń sọ fún ẹ wọ́n ní alágẹmọ ti bímọ ẹ àìmọ̀jú wa kò sọ wàhálà gẹmọ nǹkan tí mò ń sọ fún ẹ tó lónìí gbà yìí tó lónìí gbà yìí má máa sọ tèmi fún ẹ o má máa sọ tèmi fún ẹ bó bá wẹ̀ kó gbọ́ tó bá wẹ̀ kó má gbọ́ wọn lóògùn àwọn tẹ̀sí kì í parọ́ àrò tó bá gbọ́ ni eléyìí tó bá gbọ́ á kú dànù. sí ọkọ̀ mọ̀kọ́ tó wá rí náà ni. ìyàwó ńkọ́ ọmọ ńkọ́. àlàáfíà wà. Um, ǹjẹ́ o mọ̀ bó ṣe rẹ̀? ah èwo mo tún ṣe láti. mo ránṣẹ́ sí ìyàwó ẹ̀ mo ní kó kó àwọn ọmọ wa kí mi wọ́n níwọ̀ ló gbé mọ́tò sílẹ̀ fáwọn. dadi mo ti sọ fún yín pé kẹ́yìn náà ṣàyè bẹ́ẹ̀ ẹ ra mọ́tò kan sí fún mi náà hmm. tí bá mọ́tò méjì of course wọ́n wá fún ara wọn ṣé mọ́tò yọkùn ti ní yẹn kí n máa káàkiri ẹ̀jẹ̀ mọ́ṣẹ́ tí mo ń ṣe kí n máa fún káàkiri kí n máa káàkiri níṣẹ́ tèmi ìgbà mo bá gbé mọ́tò sílẹ̀ fún wọn náà. oníbàárà ẹ̀ ń bó lè bọ̀ ó lè dé o fẹ́ dọ́gbọ́n tọrọ mọ́tò. ọ̀gá <laughs> oh dadi ẹ̀yin mo wá rí and um, nǹkan tí mo wá rí yín fún is a serious matter màdé fẹ́ kẹ́ handle it as such. Um, mo mọ̀ pé ẹ̀ máa ń cross mi lẹ́nu oh, ilé tí mo bá rí fún ọ̀gá jì mi ò ní fẹ́ kẹ́ cross mi lẹ́nu lórí ọ̀rọ̀ làbákẹ́ ni wàá rí fún hmm. o oh, dàdí ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn o ẹ má kọ etí kún sí ọ̀rọ̀ làbákẹ́ yìí o this is a serious case and ẹ̀yin nìkan ni ẹ lè change life làbákẹ́ number one ọ̀dọ̀ nínú ń gbé ẹ̀yin ni máa rí every time òun wá sọ́dọ̀ èmi pẹ̀lú àbúrò mi all the time so that's number one number two ẹ ti hash mọ́lá àbákẹ́jù ẹ máa pè é ẹ máa bá sọ̀rọ̀ ẹ máa dálọ̀ pẹ̀lú ẹ like father to, to daughter that is the only way the Àbákẹ́ can change ẹni máa bá sọ̀rọ̀ or <laughs> in the end àbátún blame ara àgbẹ̀ yín ni. kọ́lá yes daddy kọ́lá daddy kọ́lá yes daddy mo gbọ́ ìtúnṣe ẹ̀mí ló mú pé ẹ̀mẹ́ta èmi ní bàbá ẹ̀ bẹ́ẹ̀ ni èmi náà lè bí làbàkẹ́ bẹ́ẹ̀ ni mo gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣé ìgbà tẹ́yìn ń dàgbà jẹ́ fún mi wàhálà àrídùnnú lẹ jẹ́ fún mi ṣùgbọ́n tìgbà tí làbákẹ́ ti bẹ̀rẹ̀ secondary school ìbànújẹ́ ló jẹ́ máa ń jókòó ọ̀rọ̀ ẹni ìkan tiẹ̀ wá ṣẹlẹ̀ mo wá jókòó lórúkọ kan mo rú ọ̀rọ̀ ẹ̀ mọ́jú gbà tó dàárọ̀ ọjọ́ kejì tí mo wá dọ́dọ̀ dókítà mi wọ́n ní blood pressure mi ti rise. that is that's the more reason about batalon or else blood pressure rise náà because as much as passion wúwa kíwà mo bá inú jẹ ni. èmi ò wá ní jẹ́ kí làbákẹ́ pa mí decision mi lórí ẹ̀ mo ti sọ mi ò dẹ̀ lè change mind mi that is not right. ẹ gbọ́dọ̀ gba àṣẹmí lẹ́nu ni because ṣé wọ́n ní pé àbúrò èèyàn kọ́lé èèyàn ń jíṣò èèyàn ń bayọ̀ tábìlì èèyàn bá jà wèrè ṣé kò ní kọ́yàn ni. sùgáàdì ẹ gbọ́dọ̀ yẹ ọ̀rọ̀ làbákẹ́ wò tẹ mọ ẹ má bá sọ̀rọ̀ tẹ máa pè é gẹ́gẹ́ bí bàbá sọ́mọ tẹ máa dáná pẹ̀lẹ́ kó ṣe pé kẹ máa hash mọ kẹ máa ní mi ṣe mọ mi mi ṣe bàbá ẹ mi wọlé skul mọ ló máa sọ fún mi. wàá fún mi time láti rò ó dáàdì ẹ máa sọ fún àbáwò. Ah, ah, ah. so tẹ̀bá tẹ̀bá sọ fún báyìí ló máa sọ sẹ́tù pọ́blẹ́mù ẹ ẹ bá sọ ọ́ dínà ó. sókè máa wẹ̀ dáàdì sókè sókè ẹ àbúrò ọ̀hún. wàá fún mi tẹ̀ náà. ẹ eh, ọmọ kan bẹ̀ ṣe kọ́ fún ẹ kọfí àmì. ah no mo sì fẹ́ jáde lọ about four five places running as a lion bronze black man. dúró dúró wọ́n ti wọ̀. mo fún accountant wọ́n fún àwọn ẹni ten thousand naira. ṣé ṣé ṣé ah, ọlọ́wọ́ abẹ́rẹ́ tó lẹ́yìn. Làbákẹ́. Ma. Admission letter lélẹ́yìí. Bẹ́ẹ̀ni ma. Sí yunifásitì. Bẹ́ẹ̀ni ma. Báwo ló ṣe ṣe? Mi mọ̀ náà ipò máa yà yín lẹ́nu gan torí pé mi ti ní result mi. Hmm, ó ní bàbá ọ̀rẹ́ mi kan tó jẹ́ pòfẹ́sọ̀ nílùú òyìnbó mo wá rò pé ọ̀rẹ́ mi yẹn sọ̀rọ̀ mi lójú wọn fún ìrànlọ́wọ́ wọ́n wá decide láti help me but wọ́n tẹ̀ mọ́ mi létí pé mi gbọ́dọ̀ jókòó kọ̀sìndínlọ̀ ní English àti mathematics kí n tó ṣetán yunifásitì yẹn. ọ̀rẹ́ ẹ̀ wò. ah Tóyìn ọ̀rẹ́ mi ni tóyìn kọ́. ah rárá mà o ẹ ọmọ tóyìn lè tí mi ń sọ cos àjọ wà ní boarding. Làlákẹ́ mi ò kàwé ṣùgbọ́n mo kàdé mi jókòó tí bàbá ẹ̀ bá dé máa fún un tó ń bá nìkan tó bá sọ àjọgbọ́n. Okay. Yàrá-wákẹ́ ṣé ó dá ẹ lójú wípé kì í ṣe fọ́ọ̀jì lẹ́tà ni làbákẹ́ gbélé ẹ lọ́wọ́. bàbá làbákẹ́ a ní kẹ́ ẹ ke? gba lẹ́tà náà kẹ́ ẹ wò ó. mo dání mo dání mo dání n tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ ni kò fi dá èmi lò torí n tó wà lọ́wọ́ ẹ̀ yẹn wọ́n ti ṣílẹ̀kùn ẹ̀wọ̀n sílẹ̀ o. forgery seven years ni ní òfin ilẹ̀ nàìjíríà without option of fine ẹ̀wọ̀n ọdún méje lolúwẹ̀ máa lọ. òkúrò ìṣe máa ń hùwà báyìí ẹni wọ́n ṣílẹ̀kùn ẹ̀wọ̀n lẹ̀ ẹni forgery ẹni seven years ǹjẹ́ ti ẹ̀ wo lẹ́tà kẹ́tì ẹ̀ báwò kẹ́ ṣí ẹ ṣe ṣẹjọ tèmi wá ni. ẹ ti gbá lọ́wọ́ mi kẹ́ ṣe o. ṣé tọ́ mi ẹni tó wà nínú ilé ìkọlà wà tí làbákẹ́ ṣe jẹ gíìsì lẹ́ẹ̀mejì. ìgbà kan ló tún gbowó kan lọ́wọ́ mi tó lóun tún fẹ́ fi ṣe ẹ̀sáàmù kan bóyá ṣe ló tiẹ̀ purọ́ mi lọ jẹ gbogbo ẹ̀ náà pàbó ló bọ́ sí. ẹ̀yìn akọ̀ ìyá wa fòfin rẹ̀ àwa gbé lẹ́tà wa a lóun ra admission sí yunifásitì èmi màdẹ́gbà kọ́lá ò lọ yunifásitì nílé yìí yẹmi ò lọ ṣe ọ̀nà tó gbà lọ ni ẹ. ṣé ìwọ fẹ́ o fẹ́ sọ pé anybody ní nàìjíríà yìí bí nàìjíríà ṣe bàjẹ́ tó pé wàá lọ sí yunifásitì láì ní normal university prerequisite my dear irọ́ ló wà ń bẹ̀ irọ́ ló wà ń bẹ̀. ìyá dá lẹ́tà kan dàtí lẹ́tà kan má jọ lọ ẹ̀wọ̀n. Mm. jọ báwo mo ṣe lè rẹ́ nìkan pẹ̀lú ẹ bìkọ́sì àwọn méjì la wa. iye ṣe pẹ́ẹ́rẹ́ ló ṣì bá ti yọ. gbàgbé npa yẹn fún mi lọ́mọ time. ìbùkún bẹ̀rẹ̀. yes Labaka. jẹ́ rí ẹ. ṣé o mọ̀ wọ́n ni. ìyá là ń bẹ̀ sọ a ní kọ́ wọ́n ti pé ọ̀rẹ́ owó làwa ń ta sílẹ̀ kọ̀ọ̀rọ̀. how are Hello. you. ẹ̀yin nìkan ni. no ẹ̀yin àwọn méjì ni wọlé ah, wọlé wọlé sọ́jà. hi. wọlé sọ́jà tiẹ̀ rọra rọra o. Mm-hmm. Mm. ẹ̀dẹ̀ dá mi dúró síbẹ̀ látàrí. má bínú ó yẹ kó yí ẹ ó yẹ kó mọ̀ pé mi gan ò ní network failure wèrè oníkábúkábú tí ń gbé bọ̀ ló ń fọ́ǹbù. lè wá dá mi dúró. ilé eléyìí o ilé eléyìí o ẹja ọsàn ẹja tútù ṣọkọ yọkọtọ ẹja tútù ṣọkọ yọkọtọ mi ò ní jẹun tí ó dáa kí lajú mi sílẹ̀ kí n wá fi ṣàkúrọ̀ ṣàpọ́nlé. Ibi òwúrọ̀ mi ẹlẹ́jà tuntun gbé wá tóró dédé. Rẹ̀mílẹ́kún, please don't do the long, jọ. Mo pé wàá ti bínú jọ tó lọ jọ jọ jọ jọ Rẹ̀mílẹ́kún jọ. Ẹlẹ́dẹ̀ẹ́ rí mi bí mo ṣe kú lọ́fíìsì báyìí, ilé ìmọ̀ọ́bọ̀ street bí mo ṣe pàdé ọ̀rẹ́ mi kú lọ́jọ́ náà nìyẹn ọ̀rẹ́ mi tí mo ti rí tipẹ́tipẹ́ gan ló bá stop fún mi ó dẹ̀ lóun ti ògùn ti wá mi pé ká sọ̀rọ̀ business àṣà lè máa sọ̀rọ̀ business ní títì bí mo wò lára ń bá rí restaurant kan làbá move síbẹ̀ ibẹ̀ la wà là ń sọ̀rọ̀ lọ́wọ́ ni àwọn ọ̀rẹ́ mi àṣà ti rí mọ́tò ọmọ tó tó wá burú jù bẹ̀ pátápátá ni pé ọ̀rẹ́ mi kan nù wọ̀nyí tó dé láà àṣà náà ni ó ń ṣèkú mọ́ ah, bá ṣe move nìyẹn o move nìyẹn jọ ẹ jẹ́ tiẹ̀ sì lọ sílé kí n lọ sọ fún ìyàwó mi wọ́n ní ọlọ́gbọ́n ni mo fẹ́ sá lọ ni mo bẹ̀bẹ̀ títí ah, wọn ò gbà bá try pé kí n try láti kọ́ lẹ̀ àṣebáde ti kú wò náà mi lè parọ́ fún wo wo tuntun lọ́wọ́ àbíyànjú. Ige Ige Ige kí ló dé náà àfiṣe ni kí ló ń lé kí ló ń lé ẹ àwùjọ ojúmọ́ three o'clock bí táyé ò bàjẹ́ kinní kan á bàjẹ́ ṣé mi ìdùn tó lọ́mọ ni wàá fi mí sílẹ̀ ńlé wàá lọ máa gbọ́ ọmọ òṣè ọmọ rádaràda yẹn wàá sùn tì wọ́n tó bá dàárọ̀ kejì wàá máa gbéra ibò wàá bà mí ńlé wàá tún wá purọ́ fún mi. tó ṣé gbogbo ọ̀rọ̀ tí mo sọ látàrọ̀ yọ. Eh! jọjọjọjọjọ ọkùnrin ti jẹ́ kó sọ̀rọ̀ jẹ́ kí ni wàá sọ tèmi o ṣé ọmọ ọ̀tún morúkọ mi ni èmi rẹ̀ eh. yes mo ti kú rí jẹ́ tó bá súnlé ọjọ́ kejì tó bá máa fi dé ọkùnrin bí ẹgbẹ́ ẹ ló máa bá lórí bẹ́ẹ̀dẹ̀ pẹ̀lú mi. rẹmi lẹkùn wọn kọ mi rẹmi ọkùnrin lórí bẹ́ẹ̀ tèmi o tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá mú wa àjọba kú ni màá nù pa ẹ tó bá wà. Ah, alẹ́ àná yẹn báyìí ó wá ṣe tán ó lóun ò ní sanwó tèmi mo ní níbo tí mo fa kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀yọ́ báyìí ìhòhò báyìí ló sá eré ó sáré tẹ̀lé mi mo jẹ́rìí ẹ̀ pé èmi ló dé kí ló dé ẹ̀sìn mi bójú ọ̀bá tì yín ojú tàwa tá n bá yín gbélé mo rò pé ẹ jẹ tẹ́tẹ́ òhe àbẹ́nìkan gbàgbé owó sí yín lọ́wọ́. tí kí ni fi ṣe bàbá. ẹ wá gu ọwọ́ yín ni ẹ ní lọ bí iṣẹ́. ti kọ́ńpìnì tẹ dálẹ̀ fún wa. sẹ́ẹ̀rí bọ́ bá lè di lọ́la tí wọ́n kún ẹnìkan tí ọ̀sánwó mi ẹ̀ẹ́rì pọ́nrán ẹ̀lẹ́dá o. bàbá multicolor n kò lè rí ni. èmi ní jẹ́ multicolor. ẹ sọ fún mi. ẹ bẹ́ẹ̀ tó ń jẹ́ multicolor. ó ní láti jẹ́ pé ẹ ní mìíràn lẹ́yìn nìyẹn o òkè ẹ wòra ẹ lókè délẹ̀ òfùfù lẹ́gbẹ̀ẹ́ kan ó dúdú lẹ́gbẹ̀ẹ́ kan tèrè ó màmá rí o. iṣẹ́ ní òde nìyẹn o. dájúdájú èrè ara yín ti padà àbẹ́ẹ̀kọ́. Ah. kí ló dé gan-an kí ni lógo ìṣòro yín gan-an. lógo ìṣòro tèmi wọ́n wàá sọ lógo ìṣòro tẹ̀yìn náà fún yín ẹ̀yin sẹ́ni sẹ́ni ẹ̀ àbọ̀ ìwé táwọn òbí yín gan-an ní kẹ́ ẹ wá kà àgbàyà ni yín. ọmọdé ìsìn ọ̀ dúpẹ́ fèmí gbé tèmi dáyà ebi mo gbé dé ìbọn bá gbẹ́ tiẹ̀ débẹ̀ ọmọ pò sóríire. àgbàyà onílọ́gbọ̀n. One any king you just answer. Yeah, please sit down. Thank you. Now, Làbákẹ́, ah. kí ló ń ṣe pẹ̀lú idiot yẹn lá? Idiot. Idiot wo sà? Ǹjẹ́ o mọ̀ pé mo ń pẹ̀lú that same Kúnlé lánàá ní CAF? Ah. Kúnlé Kúnlé Kúnlé Kúnlé. Ọkùnrin ni àbóbìnrin. Obìnrin jẹ́ Kúnlé. Me understand ṣé kúnlé ìwé ó dúdú àbò pupa. <laughs> ṣe ló bá béèrè lọ́wọ́ mi pé so green àbò purple yóò mọ̀ pé mo ti warn ẹ several times pẹ̀lú that same idiot pé mi gbọ́dọ̀ ríwọ̀ pẹ̀lú ẹ̀ mọ́. ok so kúnlé tiẹ̀ lẹ́ ń sọ adẹ̀ kan lọ́ọ́ ṣe fàájì ni o. ẹ lọ ṣe fàájì indeed làbákẹ́ ǹjẹ́ o ìrántí bó ṣe wọlé ìwé Yeah. now jẹ́ kí n sọ fún ẹ by the time ti máa ma true pẹ̀lú wa àti bọ́ọ̀ yẹn tó pe rẹ̀ ní kúnlé wàá mọ̀ kó ti parí fún ẹ nílé you can do nothing o ò lè ṣe nǹkan kan màá sọ pé pé lálẹ́ tó ròkè ilẹ̀ ló ń bọ̀. làbákẹ́ ǹjẹ́ orí aláìsàn tó ń bá sọ̀rọ̀. hod mm-hmm. ó sàn àbùkù wò kí n mú ọ̀nà gidigidi gan sìn ojú tó bá tún ní mí lára ló bí ọ̀rọ̀ kúnlẹ̀ yìí ah! ẹ̀mí àbọ̀ sí. máa ń pé kéèyàn rí mi kì mọ́ of the most rugged ground kó má recognize àwọn ọmọ ẹṣin wọ́n ti ń ta látàjù ǹdẹ̀ máa waste i swear mamaga. hi guys. la baby. hello. mọ́mí kí ló ṣe ẹ́. ẹ mi wá happy at all. èmi náà ń sọ ojú ẹ̀ ṣe bákan ṣé kò sí kí ló happen. ó wà o. ẹlẹ ah, ah, sọ fún mi kí ló ń ṣẹlẹ̀. Kúnlé ẹjọ́ mi yìí náà ni. Ah, ó mi pé máa yí in disturb ẹ ó yí in pester life ẹ. o títọ̀ tẹ̀yí tẹ̀ tí wàá lé o ó sọ fún mi pé tí mi bá dẹ̀yìn lẹ́yìn ẹ̀ àtiwọ́ àtẹ̀mí òun máa lé wa kúrò ní kámpọ̀sì. ìpè bàbá wèrè yẹn ó bẹ̀ fọ́ gbogbo eléyìí tó ń sọ bí yín sọ̀rọ̀ báyìí ṣé màá máa parọ́ ni. Ah. ẹ̀yin ti gbọ́ pa kéèké táyàn rí òye ni wọn bí yàrá ya onítàn. Lavas ah, ah. gbogbo èyí tí hod sọ yẹn cock and bull stories ni ẹ guys wọ́n yí tí bàtà bá ti ń dún ládùúgbò ó ṣetán láti ṣe kí n. ó ṣetán àti yá. ó ṣetán láti yá. I think it's high time ká deal ruthlessly pẹ̀lú shield yẹn before we are caught on our way. Ah, ah, nínú àbá ẹ̀ ah, yẹn ò lè happen náà àwọn náà mọ̀ ọ́ kí mo ò mọ̀ ọ́. ẹ̀wọ̀n ẹ̀yin lè mọ̀ ẹ lọ sọ́tẹ̀ kan sọ́tẹ̀ ti rẹ̀ mí gan báyìí. anyhow make sure pé o rí mi lọ́la ṣá. mo máa rí ẹ. ok mọ́mí relax rascality stings ó ṣe jẹ́ pé gbogbo nǹkan tí àwa boys tá a bá dáwọ́lé òun lè tso díẹ̀ náà máa fẹ́ gbòòrùn. mo gbà ó. kò ní dáa fún yàrá ìyá ìyá aláìyá pọ̀npọ̀n rí bàbá bàbá tó bí ìyá ẹ̀ àti màmá tó bí ogun ló máa fọ́ ojú ẹgẹ́. èpè tó ń ṣe ètò pọ̀ jù kí ló ṣe rọ̀ ṣùgbọ́n tó wáyé ètò ṣe ẹ̀ ní agbọ́rọ̀ ọlọ́run kí àrùn kó rọ̀ mọ́ ṣé ó sì rí ojú tó mẹ́rin làbákẹ́ ni by the time tá a bá plug ojú ẹ̀ méjì yẹn ọ̀hún á rí ojú tó máa rí làbákẹ́ bastard. ah hod ti tẹ́rí sí o dem máa jìyà yìí for sure hmm. sting ah ah operation two two four la máa lò náà àbí ẹ̀yin gbọ́ pé yàn kan yèrè ni nike ni kò sí ẹ lè sọ báyìí lọ. ọ̀rọ̀ burúkú tóun tẹ̀rìn ah, ó ti gbọ́ tuntun mò ń gbọ́ ó tún wá tún sọ fún mi pé ohun ètí iyò ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dín máa rí o. tẹ̀bà láyé kó wá gbọ́bẹ̀ lọ́rùn níbí ni màá kú sí oníranù kí ni nǹkan tóun tún jẹ tí ò tiẹ̀ yóò báyìí náà mi ìmọ̀ àwọn fáṣí eré ara ẹ o kí ni ọmọ wa ṣe sọ̀rọ̀ yìí ọ̀rẹ́ ṣe báyìí n mm. ti fọ́ fún Kúnlé. Ah. o ti sọ fún Kúnlé. Ah. kí ni Kúnlé wá wí. Ah. ó ṣe kí n fọkàn balẹ̀ pé kò sí problem. ọ̀rẹ́ àbí kí ló feel. tí Kúnlé bá sọ pé kò fọkàn balẹ̀ kò séwu nìyẹn fọkàn ẹ balẹ̀. Hmm. olórí ìyá rẹ̀ kò sọ pé mo bá yá rẹ̀ jẹ́ láì mi. máa ń dá lóhùn. nígbà tó jẹjọ́ sàn yóò tán ó ti dùn mọ́ lẹ́nu kó lọ́ wá jáwọn èpè yàrá nù tó ń jẹ. wọ́n gbọ́ lọ́gbà rẹ̀. ààrẹ kò sí mọ́ o mọ ọgbẹ́ èèyàn tó jẹ́ hmm. nonsense. ìwọ ọmọkùnrin yìí mi mú ọ̀lẹ́ wípé kò dẹ̀yìn lẹ́yìn mi ọkọ̀ òògbọ́ òtún wá lórí láyà olóńgbò kẹta sórí bẹ́ẹ̀ mi ok èmi náà wá rẹ́ẹ̀dì nsìn láti fulfill promise mi. Mr. HOD Agama lizard Ori labalaba, ògbé Ori tata ògbé àánú òwa scorpion akéèké òmọ́pọ̀ ti jẹ́ scorpion ṣé wàá ọ̀rọ̀ ẹ̀ sá. ayò tí àṣẹ náà gbé wá lóde yìí kò dára rárá fọ́ọ̀ yìí náà ló sorí ibú fún mi jọ sí fọ́ọ̀ yìí náà wọ́n tún dá padà lọ́sẹ̀ yìí. wọ́n gbé yá o. àwọn ọmọ ilé ilé dàpọ̀. bàbá wá enough jeans <laughs> jẹ́rìí ọ. ṣé mi. èmi ìwọ pupa yìí. kí ló kọ rẹ náà. ìbùkún. ìbùkún ìbùkún ọlá. bàbá ṣé kò sí o. kò sí láburú mo nírú ọjà tọ́ọ̀sẹ̀ tọ́ọ̀sẹ̀ kójọ yìí tó ń kiri lọ́ọ̀ta yìí inú ilé náà wà tí wọ́n ti lè bá ọ rajà mọ́ta ọjà yìí síta mọ́ tàfáwà tá a wà nù ilé náà kájà fàdé rẹ̀ bí. bàbá kí lẹ́yìn sọ ìkẹ́. ọ̀rọ̀ àní pé kémi náà tiẹ̀ tí àìkí ń yẹ ọ wò bí òòjẹ̀ kan lọ tí ọ̀bá ní pọ̀ jù. Ah, bàbá ẹrù tí ẹ bá yín. ọ̀pọ̀ jẹnu mi kọ́ ẹ mọ̀ pé ti expire ṣá. tá a sọ bẹ́ẹ̀. extra time lẹ ń lò láyè. ọba time wo. kírun yín máa toast mi. kí ló dé mi ò lè coast rẹ eh, kí ni bẹ lára àwọn tí ń coast rẹ tí ò sí lára mi tasọ la fẹ́ sọ ni àbí títí dú ọmọkùnrin àbí bọ́lálẹ̀ ọmọkùnrin lọ fẹ́ sọ ni. ẹ mọ̀ pé tí mo bá mú yín mọ́lẹ̀ ẹ lè gbábẹ́ sọ́dà náà. <laughs> yé sọdákẹ́ láyé mi èmi <laughs> eh, àbí torí kò tí ì tẹ ẹ̀yẹ̀ àbí kò gbé àbí kò tọ̀ wò <laughs> wàá mọ̀ pé wùtáká àtáká tura àyà ǹjọ́ mọ̀ túmọ̀ wùtáàkà wùtáàkà ò ní pé nǹkan tí n bá fẹnu sọ báyìí kí n tó gbẹnu kú òun bẹ́ẹ̀ bí ìgbà tá kòkó fẹnu sọ gi ni wọ́n gbẹnu pa síbẹ̀ ni sọ wá rí àtàkà òun ni pé tí n bá dojú kọ tíjà di ìjà tí eré di eré jàǹgọ́fà tí mo kó apá rẹ̀ dání báyìí tí mo wà báyìí tí mo wà báyìí tí náà wàá gbà pé ọkùnrin là dáa sọ wá rí tùráyà abẹ ni pé kọ̀rẹ̀ mi rí ọmọjú àrúgbó wo, kò rẹ̀ mí rí ìwọ gbọ́pọ̀ rẹ̀ láyà rí kàràkú rẹ̀ mí máa méwé ọlọ́fẹ́ máa fi gbéra sọ́rí tùráyà o tẹ́ ẹ bá fi sábẹ́ omi tó tutù ọmọ ń bá sẹ́ lọ ni pé sábìsì ò sí níbì kan kìí ṣe ti tùráyà sọ wá rí èmi tó wá ń wò gan-an <laughs> tó rí mi dáadáa tí n bá kán wẹ́wẹ́ ẹ ti tòmẹ́tì gbàgbẹ́ <laughs> àgàgà kí n tún abẹ́ jẹ grape máa mu grape kan Baba, hmm? ṣé grape lẹ́ ń pè ń grape yẹn. ẹ grape òun ni ọsàn gbàǹgbà màá pò tí kòrò tó ní mọ̀ gbé ẹnu ní mọ̀ mú gbàbẹ́. ẹ ti ń gbẹ́ grape ara yín ẹ ti mọ̀ ni bàbá àgbàyà. Ah! kí leléyìí ni lóòótọ́ o ẹja ọ̀sán ni ah! ọmọ náà trọ́sà <laughs> owó tilẹ̀ pamọ́ la tún á wo tún á wo àṣẹṣẹ sí òye iye tí ń bẹ lórí rẹ̀ a ah! máa ti tura ayájú ọmọ. Ah. ẹ̀rí pa gbàyà ni. gbàyà èèyàn kan ah. níyìn. ìrẹ̀ olè wa. Ah, bàbá tí yín bá yín. kí ló tà wọ́n. ó wà lára yín. àgbàdo ṣé ti ní ẹjọ́ ẹ lójókòó. àwọn òsì ó ranù ẹ̀yẹ kọ́kàn alá èmi gáwa kó wòkè ìyá wọn mọ̀ ń ta sí yóò dà wọ́n náà kankan sí ni ìkankan èmi mú nílé ọmọ ìsìn owó oṣù bíi mẹ́ta ló jẹ mi wọ́n ní kó fara dì ní kọ́mọ̀sán owó mọ́ ó ga ó sì gbẹ̀lẹ̀ ó ṣe é ká orí ibi ikú tọ́dà bí àìsẹ̀ so yeye wọn lè ta sí rẹ̀ wọ́n tún ní àwẹ̀ tọ́dí àtúlọ́wọ́ ń bò ó kí ló mú mi tètè darúgbó gan. kí leléyìí o ẹja ọsàn kí leléyìí o ẹja ọsàn ẹja tútù ṣọkọyọkọ làbákẹ́ ibùsùn wá jẹ́ kí n rí ẹ. ìlàjú mi sílẹ̀ kí n wá fi ṣàkúrọ̀ ṣàpọ́nlé. níbi òwúrọ̀ mi ẹlẹ́jà tuntun. má tẹ̀lé ọ̀rẹ́ mi ìjáde. kí ni ọ́tàn lẹ̀? a ní kó tẹ̀lé ah, ah. ọ̀rẹ́ mi ìjáde. ìbùkún mo fi ìgbé kọ́sítọ́mù ẹ ni wọ́n nà ó. no ọ̀rẹ́ ẹ̀ ni kọ́sítọ́mà mi ọmọ làkàṣẹ́à. èmi nìyẹn o wo jẹ sílẹ̀ tuntun. ókè òkè tètè ẹ ó dàbọ̀. Ìdájú mi sílẹ̀ kí wá fi ṣàkúrọ̀ ṣàkọlé níbi òwúrọ̀ mi ẹlẹ́dàá tuntun dé wá tóró dédé. mo ti gbọ́ o mo ti sọ fún ilé ilé ilé ilé ilé. ìwọ ọ̀dà. èmi nìyí mà. gbà. ẹ ṣé gan ma. kò tọpẹ́. ẹ ṣé ma. thank you very much. yes ma. kẹ̀dẹ̀ kọjúmọ̀ wẹ̀ yín o. ẹ ṣé ma. i'm sure by the time tẹ́ bá máa fi délé òun náà á ti délé. thank you. ẹ ṣé gan ma ó dàbọ̀ ma. Bye -bye. làbákẹ́. inú ilé làbákẹ́ ò sínú ilé. wọ́n ní làbákẹ́ ti kúrò ní skul àtàárọ̀ pé lòun bọ̀ nílé. àwọn ta ló sọ fún ẹ bẹ́ẹ̀. àwọn ọmọ skul ẹ. mo wá aago ọwọ́ ẹ. wọ́n mọ ilẹ̀ ti ṣú. a ní kó wọ aago ọwọ́ ẹ. kí làbákẹ́ jẹ́ ìgbín kó máa rábọ̀ láti skul ẹ̀yẹ látàárọ̀ ṣé kò ti yẹ kó délé ilé. ṣé ó délé ẹ̀sìn àbí kò délé ìgbà tí n bá fẹ́ na ọmọdé tí n bá fẹ́ bá wí kò ní bó ṣe máa ṣe. wà lábákẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe báyìí kí ló dé ìhùwà báyìí ṣé mo ní kí n má bọ̀ mọ́ wí ni. tí n bá fẹ́ na ìwọ ọmọ sáì tó máa ń tẹ̀. ẹ má nà mọ́ mi o ẹ má nà mí lọ́bọ̀ kan. bàbá làbákẹ́ ìgbésẹ̀ ń bínú ó burú ọlọ́mọ lè jẹ́ kí èṣù gbọ́mọ lù kó èṣù gbọ́mọ lù pamọ́ ọ̀lọ́wọ́ lọ́wọ́ tó mo fẹ́ fọwọ́ ṣùgbọ́n mo bá kò sì fa mọ́ra. ó wo arábìnrin ẹ lè pajá lọ́bọ̀ fèmí. èmi. máa kọ́va làbàkẹ́ máa bo lórí tí ò ṣeé bò àṣírí yín fẹ́ẹ́ tú. àtòyí. oògùn abẹnú gọ̀ǹgọ̀. bàbá hmm? ó máa ń wò mí. nǹkan ń wò ọ ni oògùn tí mo fún ọ tọ́ lò fún eh. kì í ṣiṣẹ́ tán lára rẹ̀. bí ó ti máa wò bí eku inú agbènu bí òru bí òru ní aṣọ dúdú bí òru bí òru ní ṣekú inú àgbè ewúrẹ́ kan yìí gbénu ọlẹ̀ kó àgùntàn ní gbénu ọlẹ̀ kó láéláé. mi mo wí bẹ́ẹ̀ fún ọ rí <laughs> sọrí àwọn eléyìí tí mo ní sílẹ̀ tí mo lòun hmm. tí mo lòun tó bá dọ̀la àwọn gidi ibẹ̀ àwọn òòsàn ńlá ni ó gbélé lọ́wọ́ ọ̀sẹ̀rẹ̀ mọ́fíà àwọn ni wọ́n ń gbélé èèyàn lọ́wọ́ okùnrin tí ọba tọkùnrin babaláwo tí ọba dára rẹ̀ lójú olóògùn tí ọba dára rẹ̀ lójú ẹ̀mí rẹ̀ ó bọ́ sí i ṣùgbọ́n mo mọ̀ pé àwọn òòsà mi ò ní jẹ́ àwọn rúmọlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndínlógún tí mò ń sìn tí mò ń kégbè ò ní jẹ́ torí àwọn ni ẹran mi tí wọ́n bá ti lè gbà á lọ́wọ́ mi iṣẹ́ rẹ ti dáhùn owó dé owó dé nìyẹn. Hmm. Eh, bàbá hmm. tẹ bá lè ṣe hmm. tó bá dé fún mi ẹ gbádùn mi. bẹ́ẹ̀ tí mo sọnù àìmọye irú yín tá a ti ràn lọ́wọ́ bàbá èmi yàtọ̀ ìlú ọba lẹ́mọ̀ tasí lẹ́mọ̀ kó lọ lẹ́mọ̀ kó lọ lẹ́gbàgbé wa bì kan. àmọ́ olè jórí rẹ̀ ni ó ti dọ́kun. ẹ káàbọ̀ ọmọ ẹkálẹ́ o ẹkálẹ́ o ẹpẹ̀lẹ́ o ẹlẹ́ o àwa ni o ẹkùnrin o ó ṣe agbóhùn lẹ fi rìn báyìí. Ah. àwọn ẹkálẹ́. ẹlẹ́ tó ń lé wa kiri náà ló sì ń lé wa kiri. ẹlẹ́ ìyá wa <laughs> ẹkálẹ́ ẹpẹ̀lẹ́ ẹlẹ́ ẹkùnjọ́ mẹ́ta ẹpẹ̀lẹ́ ẹlẹ́ ńlẹ́ ìyá mi oh. ẹpẹ̀lẹ́ ẹlẹ́ bóò ni ọmọ sùúrù. Ah, n tó ń lé wa kiri náà ló jẹ́ forú. sọlọ́run ti bá a sọmọ náà rere. àárí o. ẹ rí. àárí. ẹ lè rí. Ah gbọmọ nǹkan ti hàn sí mi gẹ́gẹ́ ẹ lè rí i. kí ló dé tá a lè rí bàbá. bẹ́ẹ̀ bá rí ọmọ náà ò ní wùn mọ́ wọn ti sọ dídàkudà wọn ti ta ọmọ yín o. kí lẹ wí ta ló ta làbákẹ́. ọ̀rẹ́ rẹ̀ tí ń bá gbé ní tí wọ́n jọ ń gbé ní ilé ní ó yẹ ká ẹ̀ mọ́ pupa báyìí tọ́sára bòrò bí ara ẹlẹ́dẹ̀. ìbùkún. ìdùnkún ẹ ṣe ìdùnkún ìdùnkún ló lọ ta ọmọ yín. báwo báwo báwo ló ṣe wáyé. Ah, ẹ ṣeun níbi tí wọ́n ti ń ṣe iṣẹ́ àṣewò wọn tí wọ́n ń ṣe é kí tí wọ́n bára nù mẹ́sẹ̀rẹ̀ gbé wọn lọ ní ìbùkún ti ta ọmọ yín ńgbà wọn débẹ̀ tí ìbùkún gbé ọtọ òun àtọkùnrin tí wọ́n jọ débẹ̀ ìbùkún sì rọra bọ́lẹ̀ bí ìbùkún ti du wálé nù ó sì wáá pe làbákẹ́ ní bóyì ti pe làbákẹ́ ó gbé làbákẹ́ lọ inú ọkọ̀ òun sì tẹ́wọ́ gba owó lọ́wọ́ ọmọkùnrin náà ló ń bá padà ni a bá gbé làbákẹ́ lọ tèfètèfè bí làbákẹ́ yìí ṣe bó ṣe bó ṣe ránù. bàbá ṣòdodo wà lọ́rọ̀ tẹ́ ẹ sọ yìí. ọ̀gbádùn ọ̀làlàáfíà ìlépin ni ẹjọ́ rẹ sì kọ́ mẹ́bẹ́ mi máa ń fàgbà ara ṣèké ara abiyamọ sì lọ́ọ́ ta mí. ẹ má bínú ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́. wèrè ní í ṣe ọ́ ọmọ òsínú ọmọ tó bá ní ìmọ́tótó ń bọ̀ bá mẹ́kọ̀ọ́ kan yóò báyìí kó tó mú kejì yọ pọn lá dáadáa. ẹ jù ẹ má bínú. ọlá ti ẹni mi ò ní kankan tí mo fẹ́ bá sọ wọ́n mọ̀ mọ̀ para ọmọ ta ara ọmọ ò lè tòun bèbí yóò bára ju gbòòrò kiri yóò bẹ mi sojú bí ojú ẹ fẹ́ nà. ìbùkún gan ń kọ́ ìbùkún. nù àárí ìyá àárọ̀ náà kò gbélé mọ́ ẹ mọ̀ pé bówó bá ti ń bẹ lọ́wọ́ ọ̀yàn bẹ́ẹ̀ ọ̀bá ìlówó ní níwà ẹjọ́ lówó tàn ẹsẹ̀ wàá mọ̀ wá rẹ̀ bóyá sẹ́ńgì tó kù bíi báláǹsì lọ́hùn bóyá ò lọ́lọ́ rè gbà ńnáwó yàlà ni wọ́n níbi tí í so owó yàlà ní náwó yùlù ẹ kálẹ́ mọ́ mi. Hmm. Ah, ó gbé yọ kálẹ́ o ẹkùn lẹ́ o. ṣé o ti rí làbàkẹ́. ṣé mo ti rí làbàkẹ́ kí ni mo wá ṣe ń bíbá ẹ wò yìí tí n bá rí làbàkẹ́. ẹ rí làbàkẹ́ ńjọ́ tẹ wá bí yẹn. mo ò rí làbàkẹ́. báwo ni làbàkẹ́ ṣe máa ń rin irú rìn báyìí kẹ́ ẹ. kò ní yẹ ọ olùsíbára dọ̀ mí bí ara ẹlẹ́dẹ̀ onígi mú bí ọ̀pá ẹ̀yọ̀ bọ́bá tó la ẹnu òsì wọn gbọ́ ìgbanu fún ọ ojú wo lọ́rọ̀ mọ́ mi ojú ọ̀lọ́rọ̀ mọ́ mi lẹ́yìn kọ́ jẹ́wọ́ fáwọn ọmọ àṣírí ti tú èmi tí mo sì tá sí rírè mi ò sì kọ́ nǹkan tí ó tẹ̀yìn rẹ̀ jáde orí àparọ́ tó fẹ́ pa. bàbá ọ̀rọ̀ kékeré kan tẹ fi ń ṣeré yìí o. Hmm, tọrọ pé mi ò rí ẹ̀hún òsì létí wọn ọmọ pọ́nrọ̀ ńlá ni kéèyàn sọmọ lọ́wọ́ dídí ọmọ kéèyàn ó tà dànù kì í sọ̀rọ̀ ńlá àbọ̀ ọ̀tá àṣírí rẹ̀ ti tú sóyọ ibi mọ́ra tí mo dúró sí ni ìyá ọkọ mi táwọn ọ̀rẹ́ rẹ̀ sì ń bẹ lókè ni tí wọ́n bẹ̀rẹ̀ sí fi ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n fi ń jomi toro ní pé pẹ́pẹ́sẹ́ o kí ló kọ rẹ̀ o ó ti lọ rèé ta làbákẹ́ o ó sì ti gbowó lọ́wọ́ wọn lórí làbákẹ́ o. mọ̀nìyà jẹ́ ká máa rorí o tí bàbá ẹ̀ bá ń sọ gbogbo blabla tiẹ̀ o jẹ́ káwọn àgọ́ kan ní orí tààrọ̀ o ṣé ojú ọmọ tí wọ́n ń wò yìí jẹ́ ojú ọmọ tó lè gbé ọmọ èèyàn tà. àbẹ̀tẹ̀ nípa ó dẹ̀ wọnú mọ́tò ẹni tó jókòó sínú mọ́tò ó dẹ̀ kówó fún ìwọ dẹ̀ gbà. bẹ́ẹ̀ ni ó dáṣì mi lówó yẹn ni. ìwọ tẹ́wọ́ gba owó. mo gbà mo gbowó. ó ti tọ̀ mọ ló tiẹ̀ ò ní problem tọba sálógun kò lè jẹ ọmọdé ìsẹ́mi wọnà olùsí alárabọ̀ òní alẹ́lẹ́dẹ̀ àbọ̀ abáǹtì mi àdélébàǹtọ̀dọ̀ rẹ afẹ́wó. ṣé mo lè rí mẹ́fà ilé. yes a rí. the mẹ́rin yẹn. yeah mẹ́rin yẹn náà wà um, actually sir ṣe rí model eléyìí ẹ two thousand model ni and um, nítorí pé ẹgbẹ́ fẹ́ rà púpọ̀ a gbé sílẹ̀ fún yín ní six million per one now ṣe rí ìyẹn tọ̀hún yẹn ẹ nítorí pé ẹni ẹ nídẹ̀ ẹ bó ṣe wà yẹn a gbé ẹyẹ kan fún yín ní three point five million. ẹ tó bá ṣe ni pé times eléyìí by six then here by four. ah ok Eh. ah ẹ. Eh. ẹ eh, but <laughs> um, manager. sir. mi ì lè fún lówó sí i o torí kò sówó lọ́ọ̀ mi báyìí á eh. tó bíi ọ̀la àárọ̀ ọ̀túnla torí owó tó ń gbé bọ̀ wá mi kò tí ì di àfọ̀túnla ah, ṣe ah. láàárọ̀ ọ̀túnla mi kàn bí nine o'clock màá wá ah, síbi títí yẹ. ẹ sà tó bá jẹ́ pé nítorí pé ẹyọ kan rí bíbáyìí ló jẹ́ kẹ́ fẹ́ extend date yẹn ẹ ní láti ṣe yẹn ṣẹ́rí màá ọ̀dà àwọn boys mi wá kó àwọn mọ́tò ẹ̀ jáde sí. máníjà ọ̀rọ̀ ẹ yé mi kò tí ì sọ owó bíbá yìí mo sọ fún ẹ òtún la yẹn láàárọ̀ ní nǹkan nine ready fún mi tó ti gbọ́ ẹ mo wá fẹ́ kó jẹ́ different colours torí ti bá ń jáde pé pé ti bá wọ white car white náà gbé jáde ti bá wọ black car black náà gbé jáde ti bá wọ any colour ti bá wọ òun ni mo fẹ́ gbé jáde sọ̀rọ̀ mi yẹ mo dẹ̀ wá fẹ́ kó bá mi ṣe kíní kan bóyá wọ́n lè bá mi ṣe tí wọ́n bá ń tẹ̀ nìyẹn kí n máa gbọ́ ìgè ìgè. àwa ìnà àwa ṣe àwọn ah, tiẹ̀ wá wá ṣe eh, nǹkan tó wá ṣẹlẹ̀ ń ni pé ẹ jẹ́ ká wọnú ọ́fíìsì ká lè discuss further then bóyá probably kẹ́ tún mu tíì kẹ́ eh? tó lọ. Eh. manager yes sir <laughs> ẹ ṣe gan sir ìgè ìgè. ṣé wàá. How are you? Um, Akuduro um, Chief, madam. Kaso, kaso, ọ̀la. Mo ti ní kán bá yín mú ọmọbìnrin yẹn jáde láti inú sọ. It's okay. Ó yẹ lè ní one or two things láti béèrè lọ́wọ́ ẹ̀, but àwa bí títí kò tí ì jẹ́wọ́ náà. It's okay. Ọ̀ oh, ah, ọ̀rọ̀ náà ló dé. Ẹ káàsán mọ́ mi àti dájú rẹ̀. Ìwọ, ìwọ tàn mí, olọ́mọ mi ti lọ́lé wàláì tó bá mú ọmọ mi jáde gbàdúgbàdú agbowó àgbàdo lọ́wọ́ ẹ̀ òun wéṣu o. kò jẹ́ kò dẹ̀ jọ́ torí ọlọ́run kò jẹ́wọ́ bí tọ́rẹ̀ ẹ̀ wá. dádì bọ́rọ̀ náà ṣe jẹ́ ni mo ti ṣàlàyé fáwọn ọ̀gá èmi àti ọ̀rẹ́ boyfriend mi lájọ wà nínú mọ́tò lájọ ń bọ̀ ó dẹ̀ wá rí làbákẹ́ ó dẹ̀ ń nù láìkì làbákẹ́ pé mi ò dẹ̀ ṣe introduce àwọn mo dẹ̀ introduce wọn so àwọn méjèèjì dẹ̀jọ́ wájú jáde lọ lálẹ́ ẹjọ́ yẹn mm-hmm. ṣé wàá rí owó táwọn yòókù mi láwọn rí ni pé mo gbà lọ́wọ́ ọ̀rẹ́ boyfriend mi yẹn owó tó ti promise mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló fún mi. Mm-hmm. ọ̀rẹ́ boyfriend yẹn tó sọ yìí ṣé wàá kúkú mú àwa lọ sílé. hòtẹ́ẹ̀lì ló máa ń mú mi lọ. Hmm? ẹni sùúrù irú iṣẹ́ wo lẹ̀ ń ṣe. madam ẹ ṣe má jà mẹ́nu lọ síbi iṣẹ́ tí wọ́n ń ṣe because tábà ní ká máa fà yín àtòun àtọmọ yín àtàwọn gáǹgì wọn tó kù kárù wa ló ń ṣe o iṣẹ́ aṣẹ́wó. ẹ bá bẹ́ẹ̀ ọ́ yẹ wò mí dáadáa bó ṣe ń wò mí yẹn ṣé o ti bá kọlù ẹ wọ́n padà sọ pa ẹ̀ tó bá sọ tó mọ̀ mí wà fún mi sì máa ẹ̀wò á sọ̀rọ̀ ẹ̀jẹ̀ mi wọ́n yẹ. àpàdé farabalẹ̀ o farabalẹ̀ o. ẹ wo ẹ fi iṣẹ́ yẹn lẹ̀ fún wa ẹ kàn fún wa ní little time ìgbà díẹ̀ sí i tí n bá deal pẹ̀lú ẹ̀tàn á jẹ́wọ́ ibi tó gbọ́mọ sí and you jẹ́ n sọ nǹkan kan fún yín now sori pọ́rọ̀ ẹ̀ ti ń pé méjì ó ti ń pé mẹ́ta nígbà tí àwọn òbí ọmọdé yìí tí wọ́n wá lọ́dọ̀ ẹ̀ lákọ̀ọ́kọ́ ọ̀tọ̀ ni ohun tó sọ fún wọn ó sọ fún wọn pé ọmọ wọn ti lọ́lé now ó tún wá ń sọ nǹkan mí nísìn tí o bá tètè jẹ́wọ́ owó tó gbà lórí ọmọ yìí tó bá jẹ́wọ́ shut up. mo ti gbọ́ mo ti gbọ́ sà máa make sure pé wọ́n destroy ẹ̀ láti òkè ìgbà yẹn ló ṣe máa máa bọ̀ ṣe. chief ẹ ẹ má bínú sí wa ẹ kàn fún wa nígbà díẹ̀ sí fúngbà tá a ti lò yìí mo mọ ohun tí máa ṣe fún un á jẹ́wọ́ ibi tó gbọmọ yín sí don't worry ẹ má worry. àtọjọ́ mélòó ló ti wà ń bí àti ọjọ́ mélòó lẹ ti mú sí bí tí mi tí ì mọ kókó. ọ̀gá ọlọ́pàá mhm. má rò pé ibi tí agbára mi pè sí ni mo dúró sí yìí o kéèsì tó wà wájú ẹ o ti dọ́dọ̀ ig o mi ò dẹ̀ ní fẹ́ kó jẹ́ pé kéèsì ló máa gba aṣọ lọ́rùn ẹ̀. ọlọ́run ní ọlọ́run á fún ìṣẹ́. mo dáràn mo dáràn ẹjọ́ ẹjọ́ you. òdìgbọ́n tán wí. màá dé seriously. bọ́rọ̀ ṣe jẹ́ náà mo ti ṣàlàyé fún èèyàn mo mọ nǹkan kan. wọn mi ò ṣẹ́jú. báyìí ló rẹ fẹ́. lókè irú me. wo ló pè náà ò ń ṣẹ́jú sí mi olùkọ́ mi ní táyì fún gbogbo gbogbo òṣì gbogbo ọfíìsà ọmọ àgbẹ̀ká bá ah, ẹ lọ lọ́kẹ́ ọ̀ padà. ẹjọ ẹ ṣàánú mi. ẹ ṣàánú mi. máa gbaṣọ lọ́rùn. ọ̀gá báwo ni. come to think of it ṣé ìwọ ń lérò pé gbogbo kéèsì yẹn bó ṣe ń gbọ́ lọ yẹn ò ń rò pé wọ ọmọdé yìí lè jí ọmọ àwọn ọmọ ẹ hmm. bọ́n ṣe rí rí ẹ o àwọn ọmọdé ẹ mú burú gan o wọ́n ti wáyé owó olówó tó bá gbà lórí ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ náà máa fi ń ṣara lórí ẹ̀yin náà rí bó ṣe rí ni. báwo ló ṣe rí ọ̀dẹ̀ òpònú báwo ló ṣe rí ẹ̀yin orí ohun tó dáa ti báwo lè lè ṣe rí ṣé wọ́n lè jọmọ gbé. ní orúkọ jésù kristi olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù. aleluya méje hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. ẹ̀yin olúwa lógo. ògo fún kristu. ẹ jókòó. Hmm, arákùnrin arábìnrin ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó darí wá síbí lónìí. ọpẹ́. Okay nígbà tí mò ń gbàdúrà lẹ́ẹ̀kan a fi hàn mí lójú ìran ipe ẹ̀ ń wá nǹkan kan tó ṣe pàtàkì sí yín. à ń wá ọmọ là ń wá. ẹ̀mí ọ̀run kí n sọ fún yín pé ọmọ yẹn ṣì wà láyé o. alàgbà ń bo ló wà. lóòótọ́ àfihàn mi pàtó ibi tó wà ṣùgbọ́n ó sì wà láyé. lóòótọ́ lẹ sọ fún wa sí ipò wà láyé ipò wo ló wà níbi tó wà yẹn. inú àjàgà ayé ló wà. ọlọ́wọ́ ọlọ́run mi máa tọrọ mo gbàgbé ìsinmi ọlọ́run ṣàánú mi. alàgbà. Hmm? ẹ jọ̀ọ́ kí lẹ rò pa a lè ṣe tó lè fún wa láǹfààní láti rí ọmọdé yìí ní kíákíá. Hmm. alàgbà kò gba ẹbọ o bẹ́ẹ̀ ni kò gba ètùtù àdúrà àti ààwẹ̀ la fi jagun. ta ló máa gba ààwẹ̀ yẹn nínú àwa méjèèjì ṣé èmi bàbá ẹ̀ ni àbí ìyá ẹ̀. má gbà má gbà. alàgbà eh, gbogbo alamagbàwẹ̀ náà lágbára ọlọ́run pẹ̀lú àwẹ̀ àti àdúrà yìí ọmọ náà fẹsẹ̀ rìn wálé fúnra yìí. ilé ìgbàlù. ẹ wo bí kinní sùn sí. Diga! Diga! Ai! Picone! Diga! Digão! Digão! Anda aí. talẹ ni ó ṣèyí. ẹ̀yin rúmọlẹ̀ tí mo fi sọ́lé dà ẹ̀yin rúmọlẹ̀. Ah! ọ̀run ọ̀rọ̀jò ilẹ̀ ó sì ya àbí kí n mọ́ mo ń tọ̀hún ìwọ ni kankan lọ́ọ́ lọ ah, àbúrò ìdáhùn àwọn tí ó sì ń lọ́ọ́ pọ̀. ìyá ojojú ẹ o ojojú ẹ o ọ̀rọ̀ náà dojú ọ̀run ju òjò sú òjò fẹ́ rọ̀ ilẹ̀ ó sì rú ẹ wá rí ó wá dọwọ́ yín lónìí ẹni yòówù kọ́ pa jìgàn mo fẹ́ mọ̀ nínú abúlé yìí kẹ́ni tí ọ̀sẹ̀ ọmọ mọ jìyà aláìṣẹ̀ o torí bẹ́jà alábàṣọ gbùú lómi báyìí àrílẹ̀ omi bí kọ̀ọ̀kan lábàṣọ gbùú lódò àtìdílẹ̀ odò àgbẹnumi náà tẹ́já ẹ làárọ̀ mi ni bàtà ké lótùfẹ̀ mo fẹ́ rí 我连过。 aláwo míì tó ń bẹ pẹ̀lú mi nínú abúlé yìí ni gbogbo àwọn ewé tí mo fi àyín wọn ah, kò bó mo ti jà mo jáwé iye yìí mọ ewé iye yìí mo ti jà mo mú dárò lọ. Jigoro! Ah! Jigoro! ọ̀sẹ̀ yìí tán. ikú ló fi sáwọn ọmọbìnrin yìí lára olùgbò ọ̀sìn kó bára rẹ ẹyin kò látúnṣe mọ́ ẹ̀pà òwò ló mọ́ o aṣọ èyí ọ̀gbọ́mọyẹmọ ọmọye ti rìn òhò wọ́jà kò sí ní tá a ṣe sí o ọ ti bá tiẹ̀ lọ́nu bọ́ bá dọ́run kọ́ sọ̀run re bọ́ bá wù ọ́. mo bá rí wọn jẹ torí ìwọ lọ ṣe ra rẹ ọ mọ bàbá tó àwọn ó lu ara rẹ ẹ̀yin irúmọlẹ̀ ẹ má bínú o náà ara rẹ ah, omi o omi o jẹ́ kó bí o torí pé bọ̀rọ̀ báyìí lè dùn bọ́ọ̀ tiẹ̀ ògbóhun tó ṣe ládùú àwájú rẹ ìwé ayé ló ó sì máa gbà ọba kọ àdúró bẹ́ẹ̀ ló sì bá bí àdúró wọ́n mọ ọlọ́tí wọ́n tí wọ́n nìkan wọ́n wọ́n yí ọlá mi náà. àdúrà rẹ̀ ọ̀gá. orí àgbẹ̀ náà dájú ẹni tó lajẹ́ fi lọ́la o orí àlùkò tó gbé ẹ̀ dákun onídàgbé náà. ọmọbìnrin kí ló dúró ní ìgọ̀ríta mẹ́ta tó jókòó nínú igbó yìí kí ló ń ṣe. mi ò mọ̀nà àbájáde ni bàbá. ọ mọ̀nà àbájáde níbo tí ń bọ̀ níbo ń lọ gan. ẹlẹ́dàá mi ló kó mi yọ ńṣe ló fẹ́ fi mí ṣoògùn owó. oògùn owó níbo. mi ò mórúkọ àbá náà àmọ́ ọ̀nà ibi ìbàyí ni. ọ̀nà yìí ẹlẹ́dàá rẹ ló kó ọ yọ o dúpẹ́ lọ́wọ́ orí rẹ kó o dúpẹ́ lórí ẹlẹ́dàá ìyá rẹ ńlọ́kọ́ ọyọ iṣẹ́ burúkú ni wọ́n ń ṣe ń bẹ̀rùn. ara fún mi náà gbà mo rí tẹ̀sán aṣọ pupa lára rẹ̀ kò bólóòsà rẹ̀ ah, oríire ò ní gbàbọ̀dé o ẹlẹ́dàá rẹ̀ ò ní burú. ibi yẹ̀ lórí ẹ̀ ọyà ọ̀tún báyìí ọ̀tún báyìí ọ̀tún ọyà ìjọ ọ̀tún orí yóò gbẹ̀yìn orí yóò ní burú o ò ní gbàbọ̀dé o. bàbá yìí ni mo kì í. mo ti dá ọ lóhùn. Ah. bàbá ṣé kù sí. ó dá iṣẹ́ mi wá gbà. iṣẹ́ wo. iṣẹ́ tí mo gbé fún yín. iṣẹ́ orí burúkú wo nù. ọmọ orí burúkú tó gbé wáyé ọmọ tó rí rẹ ò gbàbọdè tó wá fi kó bá mi tó pa mí lọ́mọ bí ọmọ tó pa jì gan ó ti sá lọ o rabaraba ọmọ mi ò tí ì tán lára mi dìsìn wà ń bèrè iṣẹ́ orí ibu kan ta ló sá lọ ọmọ wo ló sá lọ ọmọ ta tí mo wò ń tọ́ yẹn tó wò mí bọ̀ ẹ ti pé mi fẹ́ lomi ẹ ti pé sẹ́mi fẹ́ lomi àbí bàbá ẹ wo èmi yàtọ̀ sọ̀rọ̀ mi yẹ yìí ẹ lè ṣe pẹ̀lú mi ẹ ẹ fẹ́ lu mi jìbìtì àbí èmi èmi ó lù ọ́ ní jìbìtì ah, ah. èmi mọ̀ ni èmi táyé ni mo ṣuṣẹ́ epo tí mo ṣuṣẹ́ epo wọ́n ń wò mí ni wọ́n bá mi wí wọ́n ní mọ́tọ̀ sáàlà mọ́tọ̀ sáàlà wọ́n bá mi wí wọ́n ní mọ́fì kóńdé ọmọ yẹbẹ yẹbẹ nùdí mẹ́nùdí wọ́n dá sí mi. àbájọ lára yín ọ̀bùn ni wọ́n ti bàjẹ́ láti kékeré ẹ wo ewu tá a ṣe ìtìlẹ́ fi jóná gbogbo ẹ̀ ní máa kà pátápátá. ẹ mm. bá sọ pé ẹ lé oògùn ẹ rántí pé ọlọ́pàá níbọn o ẹyẹ ok ẹ má wo gbogbo ma ma pariwo káàkiri ayé ẹ̀yin má wo lọ. ọkàrẹ ẹyẹ má wo. ẹni àìjí rí ẹni àìjí kù ẹni bí ẹni ìyà ẹ̀yin mọ lọ bókú bá ń bá láàyè rojọ́ ká mọ wò. gẹ́gẹ́ mo ń sọ fún yàn gan ṣé ọmọ tẹ́ ń wò yìí ẹ wò ojú kan ẹ̀pọ̀ ojú kan èrè ni o so ẹ rírọ̀ tẹ́mi kan rọ yẹn pé tẹ́ bá lè release ọmọdé yẹn fún wa kó má bàa lọ sílé ẹ wọ́n láti gbà tọ́lọ́ ọmọdé ti ṣẹlẹ̀ bọ̀dá ò lè jẹun dáadáa o hmm, I don't know why. ẹ gbọ́ kí ló dé. mi ò lè jẹun ṣé rí ọmọ yìí bí ẹyin lórí lọ́wọ́ mi mi ò gbọ́dọ̀ dìímú kòkòkò kó má bàa fọ́ mi ò mi ò sì gbọ́dọ̀ tún mú anyhow kó má tún bàa jábọ́ kó má um, fọ́. anyway gentleman ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ tẹ sọ pátápátá ló wọ̀ mí létí and of course kò sẹ́ni tó máa rí ojú ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n méjì tó máa rí àmì tó máa ní òun réèyàn. but the point is ṣẹ́rí um, investigation tí a yìí ṣe kò tí ì fi àyè gbà wípé ká release ìbùkún fún yín yes ṣẹ́rí tó bá tásìkò ẹ̀yin náà lè máa mú nǹkan yín lọ à release mọ́sọ̀ọ́ ẹ má gbàgbé wípé kéèsì tá à ń falẹ̀ sẹ́yìn ó ti dọ́dọ̀ IG. ó ti dọ́dọ̀ IG. Ah. kí ló dé. ẹ má jọ yí àyè lẹ́nu anyway ìwà ìdálẹ́rí yẹn bọ́rọ̀ àwa èèyàn dúdú especially bó ṣe rí nìyẹn ọ̀dọ́ kéèsì tá à ń falẹ̀ sẹ́yìn àná sẹ́yìn pé kò le bó ṣe mọ̀ pé tí àwọn èèyàn bá ti wo kónkó mọ́ nǹkan kan tó tún wá dàbẹ̀ ni pé wọ́n tún jẹ́ ọlọ́lá díẹ̀ tó tún mọ̀yàn díẹ̀ èmi náà rò pé ó tí ì yẹ kó kọjá bí tíkì náà jẹ́ pé bóyá sọ pé ó sú wa so in this case eh, mo ní láti wà extraordinary careful. and um, tí ẹ bá fi èmi náà sípò ìkan nínú ẹbí yín bóyá àbúrò ní àbọ̀mọ́ èmi eh, gbàdúrà kí iṣẹ́ bọ́ ní ọwọ́ ọ̀rú mi mi ò wá nítorí pé mo fẹ́ pílèsì yín kí n display sára mi so mo bẹ̀ yín kẹ́kọ̀ọ́ fún mi ní time díẹ̀ ṣẹ́ni gbọ́. ẹ ọfíìsà ẹ jọ ṣé ó possible ká lọ rí àwọn òbí ọmọ yìí ká bá wọn sọ̀rọ̀ ní ká bẹ̀ wọ́n bóyá wọn á tiẹ̀ jẹ́ relax. fún kíni kí lè fẹ́rẹ̀ sí bẹ́ẹ̀. àní wọn lọ́rọ̀ ti dọ́dọ̀ ig báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí. ẹ wo don't say that ẹ má sọ pé kí ni ẹ fẹ́ lọ ṣe ṣe rí ọ̀rọ̀ tó mú wá ọ̀rọ̀ tó mọ́gbọ́n wá ni tí ẹ bá dọ́dọ̀ àwọn òbí tá à ń sọ yẹn ó ṣeé ṣe kẹ́ bá wọn sọ̀rọ̀ kan gbọ́ tán bá dẹ̀ bèbí tán bá ní ká rìlíìsì ọmọ àwa ò ní nǹkan míì ṣe ju pé kí ọlọ́pàá ká protect aráàlú náà la wà fún. ẹ ọfíìsà ó tún kù kankan ẹ jọ ṣé ẹ lè gbà wá láàyè ká yọjú sí ìbùkún kó náà rí wa. ṣe nínú sọ ah, why not ah, ẹ lẹ́sìn ẹ ṣe ẹ ṣe àjọ ẹ ṣe àjọ ẹ ṣe. ló tún wá gbàgbẹ́dọ̀ lọ́tọ̀ ronú mo ti ń wò wípé ó ti sùn àwọ àti kejì rẹ nulẹ̀ ń gbá àwọn orí ọmọ ní wá wò. bàbá nìkan hmm? tiẹ̀ tún ro gbogbo ìpalapala tí mo ti fi ọjọ́ ayé mi rìn ni àti tí ò bá ń ṣe wípé ọlọ́run kó mi yọ ní ọjọ́ tá à ń wí yìí mi ìbá mà ti dẹni ilẹ̀ báyìí. Ah, ní làwọn àgbà fi ń sọ wípé orí yeye ní mògùn ta ìṣẹ̀lọ́pọ̀ nù wọn ó dúpẹ́ lọ́wọ́ orí rẹ ẹlẹ́dàá rẹ àtẹlẹ́dàá ìyá rẹ tó kú ọyọ. wà lọ sùn ṣùgbọ́n. bàbá hmm? èmi ti kọ́ ẹ̀kọ́ ti tèmi o ń dẹ̀ ṣetán láti fi kọ́ gbogbo àwọn ẹgbẹ́ mi tó kù lọ́gbọ́n wípé ìrìn ranù ìrìn rádáradá kò pé kò ṣeré ń bẹ́ẹ̀ kò yẹn ni ọdọọdọ alẹ́ kọlọmbù rẹ lò tó mọ pẹrù ni kò sérè nù pálapàla èso àpàlà ibi tí ń bẹ́ẹ̀ náà nírú ètòjú ẹ ríhùn ẹlẹ́dàá tiẹ̀ ló kú ọyọ́ ńbẹ̀ ẹ̀ǹdínlẹ̀ wà lọ sùn. bàbá hmm? mi mọ̀ bóyá ẹ lè fún mi láàyè láti máa lọ sílé àti wípé àwọn náà ti dààmú jìnnà látìgbà tí wọn ti rí mi. Hmm, làbákẹ́ kò síṣẹ́ kankan náà tèmi náà ń gbé fún ọ ṣe ń bì ìtẹ́kàn dérò ọkàn tèmi ni wípé àwọn olórí ibú tí wọ́n fi ọ ṣe oògùn owó wípé tó o bá lè farasin síbì fúngbà díẹ̀ ojú wọn ò ti ká kúrò lára rẹ̀ ìgbà ọba sì wọ̀ gbòòrò wọn ò ní tó lè mọ́ dẹ́bùrú rẹ̀ káàkiri mọ́ yín ò lè mí rò wípé kọ́ farasin bì àmọ́ ìbọn bá wa ló ti yégùn rẹ̀ ọyọ rẹ ìgbàkúùgbà tó o bá lọ lọlé kò sábúrú. ẹ̀dẹ̀ tún rí yẹn sọ bàbá o ìgbà tó bá ti yá yín ó ti yé mi náà àmọ́ ṣá o tí n bá ń lọ àjọ máa lọ ni o torí wọ́n sọ pé ẹni bá ṣe ni lóore tá a bá dúpẹ́ hmm. bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ́nà ó ń bẹnu odù fákan náà ẹlẹ́dàrí òní gbàbọ̀dọ̀ kárí ọmọ tó ní làákàì ní kárí ìbílẹ̀ kí ìgbà tó bá ti yá ẹ̀wọ̀n ọ̀bọ̀ débẹ̀ tọ́gbọ́n yóò dà fún ọ̀fìn tí wọ́n lọ sùn. ẹ jẹ mo lọ́bẹ̀ ńlé ìgè ṣóòtú dáhùn ni ọlọ́run ló máa mẹ́ni cartons tó ti mu léèní mo ṣe sùn kalẹ̀ ìgè dáhùn náà àbí lóorun ló ń sùn báyìí ìgè ìgè ìgè ìgè ìgè ìgè má ṣe báyìí fún mi. Ìgè dáhùn náà ẹ mo gbé ará ní ará àdúgbò ẹgbà mi ó ẹ mo gbé ẹ ayé mi mo gbé Ìgè má fi báyìí fún mi báyìí bọ́lá jọ sọ ẹ mo gbé ìyá mi Ìgè Ìgè má ṣe báyìí fún mi jọ torí Ọlọ́run jọ ibo ló fẹ́ fi ti bẹ̀rẹ̀ Ìgè. Yèsí èrè. Yèsí èrè. ẹ kúrò lẹ owó mi náà lọ́la owó mi náà. ní mojú ni yín o. ẹ awárí ṣìfà akínọlá ni. akínọlá bẹ́ẹ̀ni. ẹ rà sí. ẹ àwa ni wọ́n ti ọmọ wa mọ́lé torí incident tó ṣẹlẹ̀ sí ọmọ tiwọn. Ah. <laughs> ẹ̀yin ni. àwa ni. ẹ̀yin ni apànìyàn. irọ́ apànìyàn báwa àwọn ìṣàpàyàn àwa rí chief pé ká lè jọ sọ̀rọ̀ ẹ nítubí nùbí kọ́tà wá síbẹ̀ fún nìyẹn. ọ̀dà ẹ lè mọ̀mọ̀ apànìyàn ní ẹ lè yẹ rìsíìfù. a lè rí wọn ṣé wọn wà lè ṣá. Ah, kí mo kí mo ti mi dúró inú mi bí mi inú adé máa bí mi sáà ni ẹ yẹ rí sí kábẹ́ gbà wọlé. síbẹ̀ lẹ sí gate fún wa. ẹ wo bàbá ẹ jẹ́ ká chief ṣẹ́ni tán bá rán mọ níṣẹ́ ẹrú kó fi tọ̀mọ̀ jẹ́ ni ẹ̀yin ẹ jẹ́ káwọn rí chief. àlẹ́ àtúwèé tèèyàn bá wọn lẹ́dẹ̀kẹ́ bí omi góòlù wọn mi bọ̀ <laughs> bákílẹ̀tù la yanjú rẹ̀ ọ̀ni kẹ́ẹ̀bá ní dọ̀la òní láàkú. kílẹ̀ mi by that. àdá ni màá pín sí wẹ́wẹ́ orí rẹ̀ burú wọn mi bọ̀. àdá ó ní ẹni tí ò bá ní dọ̀la ẹni ló máa kú. ibi yẹn kó bọ̀ dá ọ̀nà nìyí náà. Ayé! ẹ dúró olórí buhari apànìyàn orí burúkú orí burúkú ayé rírà dáa. ẹ ṣe gan ọfíìsà. ẹ ẹ sáyẹnsì yẹ ẹgbẹ́ bíi ti lọ́ọ̀yà sáyẹnsì yẹn. That's good. Ah, beautiful. Thank you. Uh, anyway, mo ní rò pé wọn náà rí wàhálà tó kó àwọn òbí ẹ sí báyìí. Irú ọmọ tó dà báyìí, ilé ìwé ni wọ́n ràn ẹ́, ó ṣe fèsì tọrọ ẹ̀. Mo mọ̀ pé lẹ́yìn náà ẹ lọ́gbọ́n ṣá. Ah, officer, kó má kọ lọ́gbọ́n, máa taari ẹ̀ sí England. Má lọ́ra ṣe. Kò ní ìdòwú náà ti gbọ́rọ̀ sí Nàìjíríà. Irú ẹ̀yin ọmọ tẹ dà báyìí. Ọfíìsà, ṣo ti gbọ́? Ọfíìsà, eh, eh, eh. ẹ ẹ ẹ. Àgbọ̀, ẹ Uh, uh, for any reason tó bá tó wá ní any problem o free láti yọjú síbí. ọlọ́run wa ló jẹ́ ní reason kankan tó wá tó fi gbé. àná ah, ọ̀rẹ́ aláàlú lọ́lọ́pàá eh, tó bá dé káńtà àwọn jewelries ẹ̀ wà lọ́dọ̀ ìṣòdọ́ ẹ̀yà o lè yọjú bí o free láti yọjú anytime. ó dàbọ̀ o ó dàbọ̀. ẹ̀ ló lé o ẹ̀ ló lé o. Bálẹ̀bẹ̀. Èyí náà mo béèrè. Ha! Ta ló sílẹ̀ fún yín? Bàbá Làbákẹ́! Bàbá Làbákẹ́! Ìyá Làbákẹ́, ẹ má fojú burúkú wò mí wá ṣe yín bì. Oore mọ́ wá ṣe. Làbákẹ́. Làbákẹ́ wo? Yìí Bàbá Làbákẹ́. Làbákẹ́. mú bọ̀. Ah, tani mò ń wẹ̀. bàbá kẹ́mi. bọ́ọ̀tà ń lé. bọ́ọ̀tà ń lé. tó o bá fẹ́ kí ilé ń ka jùlọ lọ́bi tó wáyé bọ́ọ̀tà ń lé. bàbá làbákẹ́ ẹ mú sùúrù ẹ wọ ẹ wọ kálẹ̀ yín ẹ mú èmi mo sa alábàápàdé rẹ̀ níbi tí ẹ ti fẹ́ fi ṣògùn owó kò dé kí n tó mú wa. ṣé bẹ́ẹ̀ ni ó fẹ́ tẹ́ ṣe ògùn owó. wọ́n ní ẹni ẹwí fún ọba jẹ́ ó gbọ́ ẹni ẹwí fún ọba jẹ́ ó gbà sórí ibi tó bára ẹ̀ dé sórí ibi tọ́mọ ẹ bára ẹ̀ dé ó bá jẹ́ nínú lẹ́yìn o. ìjọ mi kọ́ ni. kí ló mọ̀ pa ọkùnrin ọjọ́ mi. fàyà. bàbá làbákẹ́ àti ìyá làbákẹ́. ẹ mú sùúrù oníwàápa rẹ ti tọ ọgbọ náà òun jàpùtẹ́ rẹ̀ sì ti tẹsẹ̀ béèrò ẹ̀wọ́ ajá tó relé ẹkùn tọ́bọ̀ ni o ẹ̀jẹ̀ akíkú ewu ẹ dúpẹ́ lọ́wọ́ orí yín pẹ́ tó padà rọ́mọ yín. mẹ́díà wọ́n ní kò dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ orí mi dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ bó ti wúyẹ. mo dúpẹ́ lọ́wọ́ orí mi bàbá a dáa fún yín bẹ́ẹ̀ ṣe ìlú ló máa dùn fún yín ẹ ní ṣìṣe ẹ dẹ̀ ní tẹ́lẹ̀ lójú ẹ wá ṣoore kan fún mi ibi tẹ́ ti rí ọmọ mi ẹ wá gbé mi lọ síbẹ̀ ọmọdé òde bí ẹrù ńlẹ̀ ẹrù ọ̀bá ibi tí mo ti rí kìí ṣe bí tẹ́ ẹ lé lọ bẹ́ẹ̀ yẹn kó ẹgbẹ̀rún ọkọ̀ ọlọ́pàá débẹ̀ sinra ní ọ̀wọ̀ lẹ́ẹ̀bẹ̀ ẹ má gbìyànjú pẹ́ lọ́bẹ̀ ẹ wo èmi ò wá ní dúró pẹ́ mọ́ torí kí n má bàa forúwọ abúlé mo rí iná. bàbá ẹ wá ẹ má lọ ṣe rí àwa ẹbí tẹ́ ẹ ṣe lórí àwọn kì í ṣe bí abáramóore jẹ ẹ̀yin náà wà ní lọ lọ́wọ́ òfò ẹ gbà ẹ mọ̀ sẹ́hùn. ẹ fi ṣòwò mọ́tò. ẹ jèrè ọmọdé yìí o yóò mọ̀ ń lọ ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣé bàbá bàbá mo dúpẹ́ o.